ó tún fún wa ní gbàláàyè láti máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé ọlọ́run ọba ọba tó dá ọba tó pọ̀ lálàyé lọ́lọ́run ọlọ́run ọba tó dá ọba tó pọ̀ láwìíyé òun lọ́lọ́run kẹ́nikẹ́ni má bàa ní àwíjàre wípé kò yé òun ni ìdí nìyí tí ọlọ́run ọba fi máa ń fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ asọ̀rọ̀ afakòmókun ọ̀rọ̀ yọ asọ̀rọ̀ aṣe àfiwé kí n tí ò yé wa kó bàa lè yé wa eléyìí àpèjúwe ntòjọba yìí púpọ̀ ó ń bẹ nínú alukur'an al abala eléyìí ni awọnú ẹ̀ lánàá nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń fi àpéjúwe àwọn aláìgbàgbọ́ abẹ́ni tó mọ̀ tí ń ṣe bí aláìmọ̀ ọlọ́run ọba ń fi wọ́n wé ẹranko ọlọ́run má ṣe wá lẹ́ranko. nínú suratul A'raf aya 175 ibẹ̀ ni a ó ti máa tẹ̀síwájú lénìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين أبرأت القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba allah arrahman ọba tí ó kẹ́ ògbò wa láyé arrahim ọba tó ṣe kó do ẹni tó bá ṣe ti ẹnìkan ní máa kẹ́ ní ó sì kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́run kó ka ẹnì kọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ń dojú ọ̀rọ̀ kọ ànábì muhammad sallallahu alayhi wa sallam. الوعبان رأى نبي واتلو عليهم نبأ الذي آتيناه آياتنا واتلو عليهم نبأ الذي آتيناه آياتنا الذي آتيناه آياتنا فانسلخ منها الوعبان رأى نبي محمد صلى الله عليه وسلم wàtúlù àlẹ́yìn kà fún wọn ẹ̀yìn àwọn yahudi kà á fún wọn àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣáájú àwọn tọ́lọ́wọ́n ọba ṣe fáwọn tí wọ́n ń wùwà rírí ọlọ́wọ́n ọba fín níbo lọ̀rọ̀ já sí àwọn tí wọ́n sì ṣe dáadáa látara dáadáa tí wọ́n ṣe níbo wọn náà padà já sí. Si ẹ̀kọ́ méjì ní ń bẹ níbi ìtàn àríkọ́gbọ́n ó ń bẹ ń bẹ àríkọ́ṣe ó ń bẹ ń bẹ àríkọ́gbọ́n ó náà lèyí tó já síbi tí ó dáa kó lè máa jọ́gbọ́n fún wa ká lè má ṣe ẹ̀ àríkọ́ṣe ó náà lèyí tó já síbi tó dáa káwa ó lè kọ́ṣe irú ẹni tọ́rọ rẹ̀ já síbi tó dáa ọlọ́wọ́n bá wa ń sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ní wàtúlọ̀ alayhim ká fún wọn ayé alẹ́ yahud ké fún àwọn yahudi ká fún wọn nọ̀rọ̀ ọlọ́run. wàtúlọ̀ alayhim nàbà alladhi ataynahu ayatina. ká fún wọn ìtàn arákùnrin kan nàbà khabarọ̀ wàkísọ̀ ọlọ́run ní kànábí ó kà fún wọn kí wọ́n ó lè fi ṣe àríkọ́gbọ́n ìtàn arákùnrin kan alẹ́bí àtẹ̀yìnà wáyà tìǹà èyí táwọn ọlọ́run ọba afúnímọ̀ tíra ó nímọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àyà tìǹà ọlọ́run fi ìmọ̀ àtàwọ́rá ọlọ́run ọba fi mọ̀ ó máa tú ó máa fá ó máa tó ń bẹ nínú ẹ̀ ọlọ́run ọba ní a ṣe bẹ́ẹ̀ fún arákùnrin náà. fàǹsálàkọ̀mí náà. ìgbà tọ́lọ́run ọba wá ṣe léyìn fún tán tó ní mọ̀tá fàǹsálàkọ̀mí ni a kò wá lo ìmọ̀ ọ̀hún al-insilah òun náà ni kéèyàn ó bọ́ nǹkan lẹ̀ ìdáhàlà àtàfáwọ́bà tó o bá bọ́ aṣọ kúrò lọ́rùn ọbọ kúrò ń bẹ ni wọ́n wá máa sábà máa lo kọ́lẹ́hùn òní fún èèyàn wọn ò ní khala àfàwọ̀bà ó bọ́ aṣọ wọn ò ní sọ wípé ìsálàkà ṣùgbọ́n fún ẹranko bóyá pa ẹran sìn àwa fẹ́ bó awọ rẹ̀ sálíkù nìyẹn àbí ejò tó bá bó awọ rẹ̀ sílẹ̀ tó wá jáde kúrò ńbẹ̀ wọ́n sọ pé ó ti bọ́wọ̀ ọlọ́run wá lo gbólóhùn yìí fún ẹni bí ìgbà tọ́lọ́run ti wọlé wù ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó wá bọ́ra rẹ̀ kúrò ó yọra rẹ̀ kúrò níbi onímọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣèṣe sí ẹni tí ó gbogbo ẹ̀ sórí èèyàn lè mọ kó yé kó fẹ́ ha gbogbo ẹ̀ sórí ṣùgbọ́n àwa wò ṣesí rẹ̀ látòkè délẹ̀ kò jọ ṣesí ẹni tó mọ Quran kò jọ ìṣesí ẹni tó mọ hadith irú ẹ̀ ní bẹ́ẹ̀ kọ̀dín sálàkà minha minel ilm ó ti bọ́ra rẹ̀ kúrò ó ti bọ́ ẹ̀wù ìmọ̀ yẹn sílẹ̀ ó wá wà ní òwò àìmọ̀ kan ọlọ́run ọba ní tó ṣẹlẹ̀ sára ọlọ́run nílẹ̀ ànábì lọ́ọ́ ka ìtàn yẹn kó wá máa ké fáwọn sàábẹ̀ àwọn Yahudi ọlọ́run ọba ní fansalakha minha. fansalakha minha. arákùnrin yìí pẹ̀lú gbogbo tó mọ̀ ẹ́ kò wúwa ẹ̀ ó wá múra ẹ̀ kúrò débi pé èèyàn ò lè fi mọ̀ yẹn júwe rẹ̀ mọ́ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ nípa arákùnrin náà ó ń bẹ nínú wọn tí wọ́n ní arákùnrin náà ni wọ́n ń pè ní balaamu ọmọ bàcúrọ bàlàmù táwọn bàbá máa ń gbè ní bàlàmù ọmọ báwọra yóò ṣe báwọra bàlàmù ọmọ bàcúrọ ọ̀kan náà àwọn àáfàá náà àwọn Yahudi ni wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àtàn yìí pọ̀ ṣùgbọ́n nítorí àsìkò àti nítorí ibi táwa ń lọ ẹ ká mú kan bẹ̀ nínú èyí tí wọ́n sọ wọ́n ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Abdullahi ọmọ Mas'ud wọ́n ní arákùnrin yìí onímọ̀ ni olùṣèwàásí ni olùpèyàn sójú ọ̀nà ọlọ́ni ó wá lọ sí ilẹ̀ Madian wọ́n lọ bá àlù Madian yìí òun ò ṣetọ́ lọ́hùn ìgbà tó wá débẹ̀ ó ń bá a sọ̀rọ̀ pé kò ṣetọ́ lọ́hùn ọba ìwá ni à tọ́lọ́hùn wo lòún pariwo ṣe bọ́ fẹ́ lówó náà ni ṣèbọ̀ fẹ́ nípò náà lójú ọmọ ṣe tọ́lọ́ já fún ọ nípò já fún ọ lọ́lá gbàgbé tó ń sọ yẹn gbé ilẹ̀ e tẹ̀bí kò lè rówó náà ní gbogbo wáàsí tó ń ṣe káàkiri òun náà bá ní ah, bàbá tiẹ̀ sọ̀rọ̀ náà àkọ́kọ́ sáyé náà gbogbo ohun tó bá lọ yẹn ó bá gbàgbé ẹ̀ wọ́n bá fi sípò wọ́n bá fi sínú ọlá kò wá lè sọ ntọ́lọ̀ wọn bá wí mọ́ bẹ́ẹ̀ yẹn ò bá sì ti lè sọ ìmọ̀ mọ́ èyí ó gbàgbé ẹ̀ bó bá ti wá gbàgbé ẹ̀ o ò ní jọ onímọ̀ bá torí pé wọn náà ti jìnnà sí mọ̀ yẹn o ti jìnnà sí mọ́lẹ̀ torí pé ìmọ̀tẹ́rí yẹn wà lọ alẹ́lmù ìmọ̀tẹ́rí yẹn wà lọ ìlà yúdà lẹ́ àṣì ṣàkáwùtù ìlà wà ẹ̀yìn sọ àhìbùdì fa àrùṣàdání ìlà tàríkìlì máa ṣe. شكوت إليك عن سوء حلمي فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي. tí máa jẹ́ kéèyàn ó gbàgbé ìmọ̀ ẹ̀ṣẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá nímọ̀ tó ń ṣe opposite tó ń bẹ nínú tó mọ̀ ẹ́ ní tó ń sọ fáyé pé kò da ìwọ gan ṣe é ìmọ̀ yẹn ó máa kúrò láàrá onítọ̀ yóò máa gbàgbé ẹ̀ ẹni tó mọ̀ kò ní yé mọ́ làbá àbìsọ pé fáyín náà lè ẹ́lìmọ̀ nù rún mi ní ìlàhí ìmọ̀ rí yẹn ìmọ̀lẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run. fáyín náà lè ẹ́lìmọ̀ nù rún mi ní ìlàhí. ونور الله لا يهدى لعاصي ونور الله لا يهدى لعاصي ọlọ́run kì í fi ìmọ́lẹ̀ yẹn sára olùṣẹ́ lọ́n bẹ́ẹ̀ni ká bá délù yapa àṣẹ ọlọ bí màá bá ń bẹ lára rẹ̀ kí ìyá rẹ̀ ó lè pọ̀ ni. bẹ́ẹ̀ yẹn bá ti ṣe tí ó yàtọ̀ sí ìmọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ṣe tó lòdì sí tó mọ̀ tó ké tó yọ ọlọ́run yóò ká sọ ìmọ̀ yẹn kúrò lára onítàn ẹwà rẹ lomi kò nímọ̀ púpọ̀ àmọ́ ó ń lo ìwọ̀nba èyí tó mọ̀ nígbàbá wa ń lọ ní títì kódà ó lè jó ní sí ọwọ́ gan àfà àfà àfà ni wọ́n máa pè ẹlòmí ó sì fi gbogbo ọpọlọ kéwú yóò ké ti nàìjíríà yóò tún ké tẹ̀ yóò di yóò lọ káírò yóò lọ gbogbo ẹ̀ yóò ké bàbá fẹ́ pè níta oníwó mi pè sísì ni wọ́n pè pẹ̀lú gbogbo tó mọ̀ nítorí pé kò ṣe sí ẹ̀ kò wúwa kò múra ko kò rìnrìn balaamu balaamu ọmọ bá ọ̀rá ìgbà tó débẹ̀ tó rọ́lá ó bá wá ní à òun gbogbo lọ lọ́nà òun gbogbo lọ pàdé yìí lọ́nà bọ́ bá rúwọ̀ ń bẹ́ kí ló wá sí kí fi ṣe fowó náà làwọn wá ọlọ́run bẹ́ẹ̀ lómi bá kọ́ bẹ̀rẹ̀ wá sí ìjọba ni ó sàmọ́ bú sá nígbà bá wa bú wọn bú wọn ẹ wá ránṣẹ́ sí kó wá nígbà bá wa ké ewu la fi sí ọ́tò ń bú wa ẹ mọ̀ pé ẹ̀sí dáadáa ni ọ̀yà gbọ́ envelope wá sí bá kọ̀ wá sí wá sí mọ́ abẹ́ ẹ̀sí wá sí mọ́ ah, ta fẹ́ mú jáde náà ló ti jáde o látara adé eléyìí wá sí ìmọ̀nà ló jẹ́ fún gbogbo ayé pẹ̀lú àníyàn tọ́lọ́ ẹni tá à ń ṣe wáàsí fún dáadáa là ń fẹ́ èyí ò gbọ́dọ̀ láníyàn pòun fẹ́ gba nǹkan kan níbẹ̀ torí pé ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ó tó ju tó fẹ́ gbà lọ́dọ̀ èèyàn lọ balaamu gbà tó ń débẹ̀ ó bá gbàgbé ní tó bá lọ ó gbàgbé ẹ̀ ọlọ́run ọba fi sọ pé fansalakha minha. fansalakha minha. fa'atba'ahu shaytan. fa'atba'ahu shaytan fakana minal ghawin. ọlọ́run ọba ní nígbà tó wá ṣe bẹ́ẹ̀ tán fa'atba'ahu shaytan. èṣù bá tẹ̀lé nígbà tó ti fìmọ́lẹ̀ ẹlẹ̀ tó yọwọ́ kúrò nínú ìmọ̀ tó mọ̀ yẹn tó yọwọ́ kúrò nínú iṣẹ́ tá a gbélé lọ́wọ́ fa àtibá ṣàìtọ́ọ̀nì èsùn wa ń bá a jẹ ó ń bá a mu ó ń bá a sùn ó ń bá a jí bẹ́ẹ̀yàn bá ti jìnnà sọ́lọ́hún èso súnmọ́yà ẹni bá ti súnmọ́ lọ́hún èso jìnnà sí fa àtibá ṣàìtọ́ọ̀nì. fa àtibá ṣàìtọ́ọ̀nì. ìdílé ẹ tẹ́ fi rí gbogbo ẹni tí o bá ti lo ń tó mà bọ́ fẹ́ túbì kan nínú kùránì òdì ni ó ti sí torí pé nǹkan ní sọ̀rọ̀ mọ́ èṣù ti ń gbẹnu ẹ sọ̀rọ̀ ó lè sọ pé bẹ́ẹ̀ ọba ti jẹrin èèyàn kò lè jẹyàn láyé òun kọ́ èṣù ló ń gbẹnu ẹ tán bá padà sọ fún pọ̀ ọmọ sọ báyìí ó lè mọ̀ràn tí gama bóun sọ bẹ́ẹ̀ fọ àtibá àwùṣe ìtàn èṣù ó máa gbẹnu rẹ̀ sọ̀rọ̀ èṣù ó máa lo ọ̀rọ̀ tó lè dà lúrú ni ó máa jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó lè ba àwùjọ jẹ́ ni ó máa já ẹ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó lè da àlàáfíà tó lè dàrú ni ó máa já ẹ lẹ́nu ẹ̀ torí pé ó ti di ẹ́jẹ̀ǹtì èṣù nígbà tó ti yọwọ́ kúrò níbi ìmọ̀tọ́ ọlọ́run fún àtibá òṣàìtọ́. àtibá òṣàìtọ́. èṣù wa tẹ̀lé èṣù ló wá ń darí. kí ni ó dá yóò máa wẹ̀rì ẹlòmíì ọmọ ṣe tí ò dá kọ́dà bí mu ti báyìí. ẹ̀yin lọ tí mo mú jẹ́ èèwọ̀ fún ìmúra míì tí wọ́n ń bẹ bẹ́ẹ̀ yìí bá tún sọ̀rọ̀ ìmọ̀ gẹ́gẹ́ bíi mùsùlùmí kò tún tọ́ síyàn torí pé wọn ò ní mọ̀ ọ́ sí mùsùlùmí nígbà wọ́n bá múra jíǹsì tó ti ya tíẹ́ jíǹsì ń lọ wọ̀ ó tún wá ń jábọ́ nídìí ó tún ságì ó tún jábọ́ nídìí ẹ̀ ó tún wá fi ẹtí sétí ọkùnrin sọ̀rọ̀ pé kéèyàn tó sálámọ̀ sí irú ẹni yẹn yóò lágbára díẹ̀ ó sì lè jẹ́ mùsùlùmí kó lè kéwù ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni fansalakọ̀ mi ní a iyì islam tọ́lọ́ ń gbé wọ́ yẹn iyì ìmọ̀ tọ́lọ́ ń gbé wọ́ yẹn fansalakọ̀ mi ní a tó bá ti yọ orí kúrò bẹ́ẹ̀ fatiba ó ṣe èṣù lókù tí ó mọ̀ bọ́ọ̀lù ìwọ obìnrin mùsùlùmí iyì rẹ náà ní jáàbù tó ń lò yẹ ọwọ́ àmọ́ lápọ̀nlé bẹ́ẹ̀ yẹn rí ọ̀hún sálámà sẹ́wọ́n náà alájọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹjẹ́ ká alájọ kọjá ẹ fẹ́ wọkọ̀ ẹjẹ́ kọ́ kọ́ wọlé náà. ìmúra yẹn ó fi yìí sọ lára ṣùgbọ́n fansálàkà mi ni àtọ́ bá yẹrí kúrò ń bẹ́ẹ̀ ọba àmọ́ Kùránì jù bẹ́ẹ̀ lọ ìyìn ò ní sí bẹ̀rẹ̀ lọ́ọ́ fi jẹ́ pé inú ẹ̀ kéèyàn ó ṣe tọ́ lọ́hún man kana yuridu al-izzata falillahi al-izzatu jami'a nítorí ibi tá à ń lọ arákùnrin yìí ọlọ́run ọba ní fàtìbá oṣù ẹ̀tàn tá a fọ́ ọba ti lo tó mọ̀ mọ́ fàtìbá oṣù ẹ̀tàn. fàtìbá oṣù ẹ̀tàn. èṣù ló kù tí ó máa bá rin èṣù ni ó máa bá ronú bọ́bá káyà kúránì bí ọba tu ìtukùtù ní òtù fàtìbáwò ṣètàn. èṣù ni ó máa tẹ̀lé kiri ni ó máa bá rìn bó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè dayé rú ni ó máa sọ ọ̀rọ̀ tó lè bàlújẹ́ ni ó máa sọ ọ̀rọ̀ tó lè da àlàáfíà lúrú ni ó máa sọ lẹ́nu torí pé èṣù ló ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti múrù ṣe sí arákùnrin yìí fàtìbáhù ṣẹ̀tọ́ torí pé sùn ti tẹ̀lé ó ti bẹ́ sùn múlẹ̀ òun àti sùn náà jọ ń rìn. fàkàrà ni wọ́n ní ọgọ́ òun. ó wá jọ kan nínú àwọn ẹni tó ṣìnà nínú àwọn ẹni àánú ọlọ́run kò sọ wá ń bẹ́ẹ̀. walau shina la rafa'nahu biha walakinnahu akhlada ilal ardi wattaba'a hawa. ọlọ́run ọba ní nítorí tó fẹ́ rí ó fi tọ́lọ́wọ́n balẹ̀ nítorí ipò tí ń wá nítorí pé ọlá ní ń wá ó fi ìṣètò ọlọ́run ó gbèjù sílẹ̀ ọlọ́run ọba ní wàlẹ̀ ó ṣe iná lárọ́ fàánà òbí ha táwọn ọlọ́run ọba bá fẹ́ lérí pé ìṣètò ọlọ́run ọba yẹn gan lárọ́ fàánà òbí ha àlégbéga pẹ̀lú ìmọ̀ tọ́lọ́run tó mọ̀ yẹn àgbéga tí ń wá yẹn ta ló sọ fún pé tọ́lọ́n ti ń ṣe yẹn àlégbéga ń bẹ̀ ó ń bẹ nínú àwọn àfáà nínú àwọn sálàf tí wọ́n ṣáájú bá a bá ní ká wo owó ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá ṣe fún wọn nígbà yẹn náà bá a bá ṣírò rẹ̀ tá bá kọ̀ǹfàtì ẹ̀ sówó tì sí náà òun lówó ni wọ́n àfáà Abdullahi bin Mubarak àfáà Imamu Bukhari ni ọlọ́kọ̀ Imamu Bukhari ń kéwọ́ àfa ńlá ni ìmọ̀ ń bẹ owó ń bẹ Abdullahi Mubarak a àwọn èèyàn tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta yóò lọ sí hajj tó bá kó wọn lọ hajj tó bá parí iṣẹ́ hajj tán yóò wà ní gbogbo ohun tí kó wá bá fẹ́ rà pátá kí gbogbo ẹ̀ kò sì ní máa sọ wípé ra nǹkan ju iye àfáàsì ni ẹ̀tún wo bọ́lọ́wọ́n bá ṣe gbà láyé arísìkì ọlọ́wọ́n bá ní ó gbúdọ̀ jákàn mọ́ rò pé mọ́ wà ní ti ń bẹ lásòpò ṣòkòtò lọ sí ṣòkòtò ìwọ tọ́lọ́wọ́n bá ti dájòkó lórí ìṣe síbẹ̀ ẹlòmíín bẹ kéèrè ò tí ì pọ̀ bí ń lọ níta àfáànù mọ̀ pé ẹlòmíín sì kejì bẹ́ẹ̀ lọ bí bá ń lọ níta ò bọ́ ẹ. wọ́n sẹ́wọ́sẹ́ ò bọ́ ẹ ní ọ̀sẹ̀ yóò ní àfáàmọ̀ ní mi kà àmọ́ pàfáà ni èyí ó wàá máa kíyèsí bọ́lọ́wọ́n bá òwe tọ́lọ́wọ́n bá bá ń pa fún ọ ó máa kíyèsí ẹlòmíì ó ṣe wàhálà lọ títí yóò padà tún padà síbi ìjà àfa èyí ó tiẹ̀ lágbára lórí ọ̀rọ̀ kéwù bó o bá ti ké kódà bó ṣe díẹ̀ àìmọye ẹlòmíì kódà ẹlòmíì ti di permanent secretary lẹ́nu tó ìjọba at the end of the day wọ́n padà tún fi ṣe mọ́mùlú wọn torí pé àmì ipò ti kéwù ó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba ní wàlẹ̀ ó ṣe iná lárọ́fà àná òbí ha táwọn ọlọ́run ọba bá fẹ́ tí ń lé kiri yẹn a lè ṣàgbéga fún náà nídìí ìtọ́lọ́run ọba tó wà yẹn kó tó fi bẹ́ẹ̀ lẹ̀. wàlákìnnahu akhlada ila al-ardi wa taba'a hawa. wàlákìnnahu ọlọ́run ọba ní ṣùgbọ́n akhlada ila al-ardi akhlada látara luzum òun ló ti wá tábà ní khalidan fiya kéèyàn má kúrò níbì kan kó o kí bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ibẹ̀ lẹ́ẹ̀ ti ba kò jáde ńbẹ̀ mọ́ ìtumọ̀ al-khulud nìyẹn ọlọ́run wá ní walakinahu ṣùgbọ́n arákùnrin yìí kàkà tó yẹ kó gbà pọ́lọ́run ọba ní rọ̀yàn lọ́rọ̀ akọ yẹ kó gbà pọ́lọ́run ọba ní máa tó yàn bẹ gbogbo ìṣẹ̀mí ayé pátá ó fi kẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ ẹ̀sìn ó kì í ní nàìjíríà ó tún lọ Saudi ó tún ó ké ìmọ̀ wa ń bẹ ó wá yé nígbà tún wá padà délé wọ́n wá ní àáfà ẹ̀sìn kọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́sálásí ni ẹ máa ṣe wa ń bẹ̀ ó ní à <laughs> ebi wọn ìyá ó jẹun ó wá ń bẹ̀rù òsì àwọn ayé ò wá gbogbo ìmọ̀ yìí ayé ò wá ṣàǹfààní pẹ̀lú ẹ̀ wá lọ gbàṣẹ́ làbújá wá ń ẹ dákun jàmá ẹ wo gbogbo ọmọ yẹn akílọ̀ wá fàsìkò yẹn ṣòfò sí kó ogún bẹ̀ẹ̀ kan ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ti pẹ́ ó ti dọ̀gá àtẹ́ndáǹtì ìdí nìyẹn tó fi jẹ́ pé àdéhùn ni gbogbo ẹni tó bá ní ìmọ̀ ó kéré ni ó pọ̀ ni ó gbúdọ̀ lò ìmọ̀ kó fi kọ́ àwọn èèyàn ìmọ̀ kó fi kọ́ nǹkan síta kó kọ̀wé síta láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ìmọ̀ kó fi ṣe wáàsí ìmọ̀ kó ṣe pé láìnú ilé rẹ̀ náà ọmọ àtìyàwó ẹnuṣẹ́ rẹ̀ ó gbúdọ̀ lò ọlọ́run ọba ní walakinahu akhalada ilal ardi ṣùgbọ́n arákùnrin yìí akhalada ilal ardi ó ń koko yorùbá tó súnmọ́ nù kéyìn ó ti pọ́n pé mi ní kúrò ń bẹ̀ akhalada ilal ardi ó wá wo koko mọ́lẹ̀ àwọn àfáà ní al yẹn ó náà ní ayé akhalada ila al-ardi ay akhalada ila zinatil ardi ọ̀sọ́ ọlé ayé ló wá wò yín mọ́ kọ̀ wá rí ní arítọ́ ọlọ́run ọba mọ́. wàtábàá hàwà. ọwọ́ a tún bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ìfẹ́ ẹnu ẹni tẹ́sù bá ti ń tẹ̀lé ìfẹ́ ló kù tí ó máa lò. ìyẹn kún ta bẹ́ẹ̀ lómi bá ń ṣe wá àṣẹ mọ́ ní ah, ṣé kúránì tó sì ń kà yìí sóun náà ló ń tú báyìí ọ̀tọ̀ ni tí ó máa ka ọ̀tọ̀ náà ni tí ó máa tú fáyé wàtàbà àhàwà ọlọ́wọ́ bá ní ó wá tún tẹ̀lé fẹ́ nú ẹ̀ wàmàtàlúhù kàmàtàlì kẹ́lbì in tahmil alayhi ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ọlọ́run ọba ní fámọ́sálùhún ọlọ́run ní ẹ jẹ́ kí n fún yín lápèjúwe ọlọ́run ọba ó dáa púpọ̀ níbi ká ṣàfiwé ká fi nǹkan wéra wọn lọ́nà tí ó fi yéèyàn ìyẹn náà ń bẹ ní èdè yorùbá tá a bá bi gbogbo alẹ́ rẹ̀ pé ń jẹ́ amẹ́kú tán pè lẹ́lìírí ààrẹ ni tí ó nínú wa ààrẹ ni tí ó mọ̀ ṣé a mọ ẹ̀pà epo ẹ̀pà ẹni tí ó mọ̀ yẹn ó pọ̀ abẹ́ẹ̀kọ́ àwa fẹ́ júwe eku ẹ̀lírí àwa ní epo ẹ̀pà ó jọ òsì ẹ̀lírí wa bá a ti ẹ̀ fojú àfiwé nìyẹn ìdí tá a fi ń ṣàfiwé nínú èdè nínú ó ní láti sún tí ò yé wa mọ́ wa pẹ̀lú ń tá a mọ̀ ká fi ń tá a mọ̀ ká fi ṣàpèjúwe tí ò yé wa onídìí ká ṣàlàyé ẹ̀mọ́ yóò yé wa ìdí nìyẹn tí irú ẹ fi pọ̀ nínú Qur'an tọ́lọ́wọ́ bọ́ọ̀lù pé wá tí lè kalẹ̀ amúfáàlù nàdẹ̀rẹ̀ buhá linnas wà máa yà àkìlò ha ìlàlẹ̀ àlìmọ́. wà tí lè kalẹ̀ amúfáàlù nàdẹ̀rẹ̀ buhá linnas. وما يعقلها إلا العالمون ọlọ́run ọba ní wọ́n ti líkàlẹ̀ amfààl ọlọ́run ní àpèjúwe àwọn àfiwé tẹ rí yẹn nínú alukur'an púpọ̀ àwọn ọlọ́run ọba a máa ṣe àpín ọ̀rọ̀ wírọ̀ a máa fi tó jọra wọn tó súnmọ́ra wọn a fi wéra wọn kọ́rọ̀ ó bá lè yẹ yín ṣùgbọ́n ẹni tí ó yé ó gbúdọ̀ jẹ́ ẹni tó lọ́pọ̀. wọ́n máa yà tó lè yà illa alimun. àwọn onímọ̀ bàbá ti sọ yóò yé wọn òun la fi má pèjúwe tó lè jẹ́ kó tètè yé wa ẹ rí i pé lánàá a sọ̀rọ̀ nípa ìwádìí ìjìnlẹ̀ lórí àwọn ẹranko nínú alukur'an tọ́lọ́ ń lò wọ́n ní abala àfiwé ọ̀rọ̀ parables òwe odidi àgbékalẹ̀ risala doctora ó ní rhetoric studies of animate and inanimate objects in Quranic parables. bó ṣe rí yẹn ẹ wàá máa wo bọ́lọ́ wọn bá ṣe ń fi àwọn ẹranko tó wá ń fi wọ́n wé ìwà àwọn èèyàn kan bá a bá tiẹ̀ mọ̀ wá yẹn dáadáa tá a ẹranko yẹn súnmọ́ wa á ti yóò ti yé wa lẹ́ẹ̀fì lè mọ̀ pọ́lọ́ wọn ọba tó dá wa kò lọ́ mọ́ fi nǹkan tí ò ní yé wa kó fi ṣàpèjúwe àbí nǹkan tí kò ní kọ́mọ̀ àwọn orílẹ̀-èdè mi ń bẹ ṣùgbọ́n àwọn ẹranko tó dorí pé kò síbi kan láyé tí ò ní sí kẹ́nìkan má ba àwọn adéjọ́gbẹ́ndàlẹ̀ kí á mọ̀ pé ọlọ́run tí òjọ́rọ̀ yóò yé mi ni wípé ẹranko tó fi ṣàpèjúwe yẹn kò sí nílùú wa ọlọ́run ti jàre gbogbo wa ọlọ́run ọba ni mọ́sálùhù famasaluhu kamasalil kelb níbo ni ọ̀sájá ta ni ọ̀májá ẹ̀wọ̀ lọ́hùn ajá ló lọ́lù ọlọ́run ọba ìdí nìyẹn tó fi jẹ́ pé téèyàn bá kàn ń kà á lọ wọ́n tún ṣe ìwádìí lérí pé kí ló dé tọ́lọ́run fi mú ajá tí ò mú ẹranko míì ẹ rí wípé ajá kọ́mọ̀ ìdí nìyẹn tá a fi fi epo ẹ̀pà tá a fi júwe ẹ̀lírí epo ẹ̀pà kọ́mọ̀ pẹ́pẹ́ ẹ̀lírí ó rárá tóbi díẹ̀ ju ṣe é mọ atom èèyàn mélòó ló mọ atom pé ẹ eh, ó dà gẹ́gẹ́ bí atom kì í ṣe wọn ò lè símílì ò lè wá báyẹn ó láwọn nǹkan kankan àwọn àwọn kan tó gbúdọ̀ wà ń bẹ̀ tó o bá make símílì number one ó gbúdọ̀ jẹ́ pé nǹkan tó o fẹ́ fi wé yẹn ó gbúdọ̀ jẹ́ tó common sí gbogbo èèyàn àwọn features kan wà lára ẹ̀ features yẹn ò gbúdọ̀ hide kò gbúdọ̀ pamọ́ bákan náà símìlì yẹn ó gbúdọ̀ mú un tó fẹ́ gún jáde kó gbé jáde kò sì gbúdọ̀ mú àbùkù lọ́wọ́ ìmí lè wọlé ṣùgbọ́n yóò má àbùkù lọ́wọ́ ìyẹn náà ń pè ní at-tashbihul qabih bí eléyìí táwọn èèyàn máa ń sọ wípé pé isa ọmọ mariam yóò dé bí o lè lóru wáyé o lè nǹkan mi wà tá a lè lò tí ò nídìí o lè náà lọ́dọ̀ àwọn onímọ̀ bàlágà hmm, wọn ni hada tashbihul qabih ó ṣe jó lè ìdí nìyẹn tó fi jẹ́ pé odidi ìmọ̀ kan ó ní at-tamthil wa tashbih fil Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní fáwọn sàlùhù ọlọ́wọ́n ní ẹjẹ́ ń fún yẹn lápòjúwe àwọn tí è gbọ́ràn àwọn tó ṣe wípé wọ́n ti parí ọ̀rọ̀ wọn pé iná ni wọ́n wọ̀ látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá sí jù bẹ́ẹ̀ lọ wọn ò ní gbọ́ kílẹ̀ abẹ́ máa da yín láàmú lẹ́ẹ̀fì lè mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kò mú jà lọ́wọ́ ṣèbí kẹ́ ẹ sọ ni gbígbà yẹn kò sí lọ́wọ́ wa ìdí nìyẹn tá a fi àyè fowó tàyàn àyè fi túláàsì mú ẹnìkan nínú Islam kẹ́ ẹ sọ ni yóò gbà kò ní gbà yẹn ọwọ́ lọ nìyẹn wà ó wá sọ fún ó gbà ó gbà ládàá ó sọ fún kò gbà ó gbà ládàá kò sọ jọmọ kí wàá ní ìjà kò sẹ́yìn tó ṣe tánìyàn rẹ bá ti da tó ní gba ládàá lọ́dọ̀ ọlọ ìdí nìyẹn ọ̀rọ̀ violence ọ̀rọ̀ ìjà kò sí pé wọn fẹ́ kó o di mùsùlùmí ọwọ ayọ gisi ẹ by convention ni kì í ṣe by coercion la ìyẹn ò sínú Islam ọlọ́run ní ẹ jẹ́ ká fún yín lápèjúwe àpèjúwe irú àwọn tó yẹ pé bẹ́ẹ̀ bá sọ fún wọn wọn ò ní gbọ́ ẹ mọ̀ dára yín làwọn ẹ̀yẹ kan sọ ti yín ni fàmọ́sálùhù ká mọ́sálẹ̀ kẹlbì ọlọ́ni àpèjúwe wọn wọ́n dà gẹ́gẹ́ bí ajá mọ́sálùhù wọn ò yàtọ̀ sí ajá ọlọ́run ọba ní ajá tẹ rí yẹn ìṣesí kan ń lára ajá tó yẹ pé gbogbo ajá pátá ni wọ́n níṣe sí yẹn ìṣesí yẹn wá nìyí nínú gbogbo ẹranko pátá kò sí ẹranko kan tó ti ní ìṣesí yẹn ẹ wo bọ́lá wọn bá ti lọ ọmọ ọmọ píkì fíṣọ yẹn kì í kàn ṣe pé ó má já lásán ó ti wo quality kan fíṣọ kan lára ẹ tó jọ ohun tó fẹ́ lò fún. ọlọ́run bá ní ṣe rájà tẹ̀ rí yẹn in tahmil alayhi yalhath. in tahmil alayhi yalhath. bẹ́ẹ̀ bá nàájà bẹ́ẹ̀ lè tó sáré yelhath yóò máa yọ ahọ́n dínú ha ha yóò máa ṣe bẹ́ẹ̀ bó bá dààmú tó bá ṣe wàhálà ajá ó máa ṣe bẹ́ẹ̀. àwọn tẹ̀tún kùn yẹn lẹ́. bájá bá sì dúró lójú kan tí ń sinmi tí ò sáré tí ò ṣe wàhálà bí ó ṣe máa yọ ahọ́n náà nìyẹn ṣé ọmọ páwọn ẹranko tó kù tẹ ẹranko kan bá sáré tó bá ń ju ahọ́n ó sá ó ṣe wàhálà ni ṣùgbọ́n jáǹtì ẹ̀ bọ́lá wọn bá ṣe da ajá sáré o kò sáré o yóò mọ̀ yọ ahọ́n dínú báyìí ni. lábẹ́ yẹn àwọn onímọ̀ nípa àdámọ́ ẹranko àwọn náà tún wá kojú bọ̀bẹ̀ yẹn pé kí ni nǹkan tó fà á oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ so àwọn tó ń jẹ́ specialist tó ń jẹ́ expert lórí èèyàn wọ́n sọ reason tí ó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ajá máa ń lanu sílẹ̀ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ nínú àwọn míì tí wọ́n sọ wọ́n ní bó ṣe ń lanu yẹn kíní kan oxygen kó lè máa ṣe kíní kan inú rẹ̀ máa ń gbóná oríṣiríṣi ọ̀rọ̀ èyí wù awí ń bẹ̀ ọlọ́run tó dájà máa já ju ẹnikẹ́ni lọ ìdí nìyẹn tó fi lẹ́tọ̀ọ́ láti lè fi ṣàfiwé níbí nínú ara yìí bákan náà a tún rí mú wípé ọlọ́run ọba tó dá wa kò fi ojú rẹ̀ nà ìkankan nínú àwọn ẹ̀dẹ́ ẹ̀ èyí tọ́lọ́wọ́n bá ń sọ yìí kì í ṣe pọ́lọ́wọ́n ọba gbogbo tọ́lọ́wọ́n ọba dá ló dá tọ́lọ́wọ́n bá ní ká má jẹ ajá kì í ṣe pé ńgbà tọ́lọ́wọ́n dájá ọlọ́run wá ṣe mistake irọ́ bó ṣe fẹ́ dá náà ló dá yẹn kò sí mistake nínú dídẹ̀dá yẹn ṣùgbọ́n ẹ jẹ eléyìí ẹ má jẹ eléyìí ọlọ́run nìkan ló yé ìdí tó fi sọ bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ tẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́ràlà ẹ má jẹ ẹlẹ́dẹ̀ ọlọ́run ló dẹ́lẹ́dẹ̀ ó sì ní ẹ má jẹ òun ló mọ ìdí tó fi ní ká má jẹ kò sí ní tó kàn wá ju pé ká tẹ̀ láṣẹ kì í ṣe pé kò dáadáa kì í ṣe pé gbàtọ́ lọ́run wá ń da ó ṣe mistake lọ́wọ́ àfihàn tẹ ẹ má jẹun tí mo ṣe mistake kò sálébù lára àwọn ẹ̀dá yẹn ìdí nìyẹn tọ́lọ́run bá fi ń fi wọ́n ṣàpèjúwe àpèjúwe tọ́lọ́run wá ń fi wọ́n ṣe àwọn fíṣọ̀sì kan ń bẹ lára wọn tí ó jẹ́ kọ́rọ̀ yẹn ó tètè yé wa ni kì í sálébù fẹ́ranko yẹn mm-hmm. tó gbé bọ́lọ̀ ń ṣe dání bí kéèyàn máa fa lébù kan ọlọ́run sì mú ọ obìnrin lọ́lọ́run dá ọ. Ah. sálébù ni kéèyàn ojóbìnrin sálébù ni kéèyàn ọjọ́kùnrin ọlọ́run sì mú ọ òdúdú ah. ojú tí ọ òpupa kì í sálébù bọ́lọ̀ ṣe dá nìyẹn ṣùgbọ́n bá a bá fẹ́ fi nǹkan kan wé nǹkan a lè sọ pé so o yẹn so màfín. Hmm sẹ́mà àfẹ́sàfiwé ni kì í ṣe pálébù ni ìjáfihàn ṣùgbọ́n kẹ́ni ó lè ní true picture tá à ń sọ ìyẹn wà nínú àwọn nǹkan tá a fi rinlẹ̀ nínú iṣẹ́ tá a ṣe kì í ṣe pé ọlọ́run ọba sọ pé ẹranko ò dá ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ lára àwọn ẹranko yẹn tí ọlọ́run ọba tó fẹ́ tó fẹ́ fi júwe nǹkan kan fún wa ni ajá ọlọ́run ló dájá kò sì ṣe mistake lórí bó ṣe dá ṣùgbọ́n tọ́lọ́run bá ní ká mọ̀ jájá ìdí tó fi ní àmọ̀ jẹ́ oyè ọlọ́run kò sí ní tọ́kàn wa àtẹ̀sílìm kájúwọ́jú sẹ́lẹ̀ pé ọlọ́run tó dá wa ní àmọ̀ jẹ́ yẹn ajá mọ ẹ mọ̀ pé ajá mọ jẹgbẹ́ ẹ̀dá mi ò jẹgbẹ́ o hmm. mílíkì lajá mi mu dájú pé yẹn ló fẹ́ sọ kò jẹgbẹ́ rárá ẹlẹ́dẹ̀ mi ò jẹgbẹ́ rí kì í ṣe pé torí pé ń ṣe dọ̀tí ó ọlọ́run ìdí tó fi ní ẹ má débẹ̀ òun ló dá wa ó fẹ́ fún wa lófin bóyá tẹ̀lé látara àdí eléyìí ọlọ́run ọba ní àpèjúwe wọn kò yàtọ̀ sí ajá ajá tó ṣe wípé bẹ́ẹ̀ le tó bá sáré yóò máa ya hàn dínú ni bó sì dúró lójú kan náà yalhafu yóò mọ yahan dínú ni kí ni tá a fẹ́ kó yé yín bẹ̀ o ní wípé wọn ò ní change condition tí wọ́n wà bẹ́ẹ̀ ṣe wá sí bẹ́ẹ̀ ṣe wá sí. torí pàjá náà ò ní change condition rẹ̀ ọ sáré o kò sáré o ó rí jẹ o kò rí jẹ o ó sinmi o kò sinmi o yẹlẹ àfọ ẹ ṣe wá sí fún wọn kò ní gbọ́ ẹ ṣe fún ẹ mọ̀ pé ẹ ṣe wá sí fún ní òjò bẹ́ẹ̀ ṣe fún gan sàwọn àwọn nàá lẹ́yìn. أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون آية yẹn ló wá tú eléyìí sawa'un alayhim ọlọ́ni bákan ló ṣe rí lára wọn àwọn darí táwọn bẹ́ẹ̀ bá ṣe wá sí fún wọn ẹ ṣe kìlọ̀ fún wọn amúlámùtán bẹ̀rẹ̀ wọn láàyò bẹ́ẹ̀ ṣe kìlọ̀ fún wọn náà ojú kan náà ni wọ́n wà torí pé fàmọ́sálùú kàmọ́sálì kẹ́líbì. fàmọ́sálùú kàmọ́sálì kẹ́líbì in tahmil alayhi yalhaz aw tatrukuhu yalhaz. ajá bó ṣe rí yẹn nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tó ṣe wípé ó tètè máa ń ó nífura púpọ̀ nínú àwọn ẹranko tó nífura púpọ̀ kò ń lajá jẹ́ ìdí nìyẹn tí Islam tó fi gbà wá láàyè a lè fi ajá ṣọdẹ a lè fi ajá ṣọ́lé lè sọ wàlìhìrọ́sà Islam fún wa méjì náà ni ṣùgbọ́n ká wá sọ di bèbí ká máa gbé mọ́ra kiri ká pè wá sóde ká fajá lọ́wọ́ lẹ́yìn. àṣà aláṣà nìyẹn kì í ṣàṣà àti mùsùlùmí bá a bá sì fi sọdẹ náà akọ̀lé fún bá a bá fẹ́ fi sọlé náà akọ̀lé fún ọlọ́run ọba wa mú ìṣesí ajá yìí ó fi júwe àwọn èèyàn tó ṣe wípé wọn ò ní yí padà lórí ìṣesí wọn kẹ́yìn ó kàn sọ tìyín ni. zalika mathalul qawmi alladhina kazabu bi ayatina. ọlọ́run ọba ní eléyìí ni àpèjúwe àwọn ènìyàn kan tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó ń pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kò sí ní tẹ́ wí fún wọn ò ní ẹ̀yẹn kan sọ tí yínà ẹni gbígbà yẹn kò sí lọ́wọ́ ẹni kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ló wà. fọ́kùsùsì lọ́sọ̀ sọ́lá ẹlẹ́hùn yẹtẹfẹ́kẹ́rù. ọlọ́run yà ànábì ó wá máa sọ àwọn ìtàn inú Quran sọfáyé láàláhùn yẹtẹfẹ́kẹ́rù bóyá àwọn èèyàn ó lè ronú sí i tí wọ́n lè mú àríkọ́gbọ́n tàbí àríkọ́ṣe méjì yẹn níbẹ̀ níbi ìtàn ìmọ̀ kó dáre kọ́gbọ́n àbí kó dáre kọ́ṣe ọlọ́run bá nira ànábì máa sọ fún wọn kí wọ́n lè rẹ́kọ̀ọ́ mú nú ẹ̀. ساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون ọlọ́run ọba ni ó burú jáì ká wá wé àfiwé tá a wé yẹn ó burú jáì torí pé ṣèṣe ajá yẹn ìṣesí ẹ̀ yẹn yóò máa datọ́ lẹ́nu báyìí ni máa fi ì mina dànà àti wàlẹ̀ xisa ìyẹpẹrẹ ni kẹ́nìkan wa máa bẹ kó tó pé gbogbo ògbàlì tó ń dà lẹ́nu ẹ̀ ẹ̀rì pàbùkù ni ọlọ́run ọba ní àwa wà ń tá a fi wọ́n wé ìṣesí èyí tó jábùkù lára ajá èyí tó jẹ́ ìtìjú lára ajá la wá fi wọ́n wé ẹ mọ̀ wípé ajá gan tún fẹ́ wúlò lọ́dọ̀ ọlọ́run ọba ju kèfèrí lọ ajá fẹ́ wúlò lọ́dọ̀ ọlọ́run ju ẹni tó kọtọ̀ ọlọ́run ọba lọ ju ẹni tí ò gbọ́rọ̀ sọlọ́run tó da lẹ́nu só lọ́lọ́run mí ni ọlọ́run ọba ní sáà mathala alqawmu alladhina kadhabu bi ayatina wa anfusahum kanu yazlimun. sáà. ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون ọlọ́run ọba ní ìṣesí yìí burú jáì àpèjúwe tá a ṣe fáwọn èèyàn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ nítorí wípé wọ́n ànfúsàhún kánú yọ̀fùlìmú ayé kánú yọ̀fùlìmú náà ànfúsàhún ọ̀rọ̀ ọ̀hún síwájú ọlọ́run wà ànfúsàhún. كانوا يظلمون وأنفسهم كانوا يظلمون ìmọ̀ ń bẹ nínú Qur'an ìmọ̀ ìtumọ̀ ó ń bẹ ń bẹ ìmọ̀ àlàyé ó ń bẹ ń bẹ ìmọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ ó ń bẹ nínú Qur'an tó wáyé pé èèyàn bẹ́ sọ lárúbáwá ní tẹ̀yìn ọ sọ ni wípé kánú yadhlimuna anfusahum abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ọlọ́run ọba wa lọ gbé ànfúsà ọ̀hún síwájú ọlọ́run ọba ní wa ànfúsà ọ̀hún kánú yàfẹ́lẹ́mú àwọn onímọ̀ wọn àtúntọwọ́ bẹ̀yẹn lọ àwọn àfọnímọ̀ dẹ̀bù sí ká máa má kojú wa torí pé gbèdè abínibí tiẹ̀ ò bá ti yí ọ ò lè mèdè mí nínú àwọn nǹkan tó ṣe wá nìyẹn ọmọ wa ò gbọ́ Yorùbá mọ́ ṣùgbọ́n afẹ́ ká gbọ́ èbó dáadáa ọmọ wa ò gbọ́ yorùbá mọ́ ṣùgbọ́n a fẹ́ ká gbọ́ french dáadáa ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn gbọ́ èdè atakhatub téèyàn fi ń sọ̀rọ̀ fún communication èyí ń bẹ ṣùgbọ́n pé èèyàn gbọ́ ti fún tẹ̀dù èdè ó tún yàtọ̀ bá a bá rí àwọn ọ̀jọ̀gbọ́n nínú èdè ìbò professor Wọlé Ṣóyínká tí bá ń sọ yorùbá ẹ sì tún máa di àgámú ni pé ah ibo ah, làwọn lè ti gbọ́ yorùbá tó tó báyìí ìyẹn náà ni wọ́n fi ṣe ìpìlẹ̀ tí èbó yẹn fi yanjú wọ́n á sọ èbó míì gan èbó gan ò lè mọ ìpìlẹ̀ yẹn torí pé wọ́n ti ní tó jọ nínú èdè yorùbá ṣùgbọ́n àdánwò ta ni a ti yọ yorùbá kó n léwe àwọn ọmọ wọ̀ wá gbọ́ yorùbá mọ́ bàbá wa ń sọ èdè yorùbá ẹni tí mo fẹ́ try láti explain fáwọn àwọn pọ́psì wa òun náà ni pé mo fẹ́ kàn try láti comprehend àwọn points èyí tí mo fẹ́ try láti kí ah ah. spreadsheet lọ́wọ́ akọ̀wà. ẹ wà ẹ sàmọ̀ wò pé so o ti sọ̀rọ̀ tán àwa Yorùbá nìkan la sì ní kinní yẹn kò sí fún ọmọ Haúsá professor àtọ́ irùjẹ̀ga tí bá ń sọ Haúsá ẹ rò pé kò gbé èbó ni èbó ò ní wọbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ ká fi bẹ̀yẹn lẹ̀ ẹni tẹ́dẹ̀ rẹ̀ bá ti bọ́mọ lọ́wọ́ ó ti dẹrú ìyẹn ni wọ́n ń pè ní mother tongue ó ní lógátù lè um èyí tó kù lógátù faniya ó ní second language ni ìgbà tọ́lọ́wọ́n bá tọ́lọ́ rẹ̀ ga tó wá sọ fún wa nínú Qur'an. No nítorí báwa náà ti láfiwé tó jọ bẹ́ẹ̀ nínú èdè wa tó yé wa lójó tètè yé wa a má kojú we èpo ẹ̀pá jọ kó sí èlírí ó jẹ́ kí àfiwé yẹn ó tètè yé wa bàbá ń ṣàfihàn yẹn fún wa á ti gbé lọ ní èdè tiwa náà yóò tètè yé wa ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rọ̀ méjì kan mo fẹ́ kí gbogbo wa kájọ wò ó gbá mi lójú ojú ló gbá mi àlàyé rẹ̀ ò ti yé ṣe mọ̀ pé yorùbá náà méjèèjì hmm. ṣùgbọ́n tó bá bí ẹlòmíì lè yóò ní kankan ni ah, ẹni tó ń kọ́ èdè wọ́n sọ fún ọ pé yàtọ̀ síra wọn ó gbá mi lójú ojú ló gbá mi taqdim wa ta'khir hmm. ó nìyẹn ṣe é rí pé ẹni tó fẹ́ rojọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń gbàdá wa ẹjọ́ ń sọ̀rọ̀ bó ṣe gbá mi ní lójú nìyẹn ẹnìkejì mi ojú ló gbá mi ó ti jẹ́ kó kó tẹ́ ẹ fẹ́ tètè mọ lójú yẹn ó tètè ti ojú yẹn síwájú kódà ẹni yẹn lè mọ́ farabalẹ̀ gbọ́ èyí tó kù mà ṣùgbọ́n ó gbá mi ó lè mọ́ padà gbọ́ ojú òun rẹ̀ lè mọ́ lò òkè mọ́ nígbà tó bá fẹ́ so ojú ṣùgbọ́n ojú ló gbá mi bójú yẹn nìkan ti tó ìyẹn ni takdimul aham nínú èdè ọlọ́run ọba wa ni wà á ń fún sàhún. كانوا يظلمون أنفسهم كانوا يظلمون ọlọ́run ọba sọ pé kánú yẹ̀sìlìmúnà ánfúsà àwọn yẹn gan lọ́kọ́lọ́run kọ́kọ́ tì síwájú kẹ́ẹ̀bá lè mọ̀ pé orí ara wọn náà tàn jẹ ọlọ́run wá ọlọ́run sọ pé wọ́n tan orí ara wọn yọ ọlọ́run orí wọn ni wọ́n tàn jẹ ìyẹn túmọ̀ pé ẹ̀yin gángan lọ̀rọ̀ yẹn bá wíjù ẹ̀ ṣàbòsí fọlọ́run bàbá ni ẹ gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ fáǹfààní ara yín ni bàbá sì ni ẹ gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ bá lẹ́mọ̀ ẹ̀yà pa àṣẹ ọlọ́run ọba oníkálukú ọgbà tó bá ṣe ń wájú ọlọ́ mọ́rùkù ṣàbúrú fẹ́ni tí ń ṣe wáàsí ẹ̀ àṣì ní ṣe tọ́lọ́ ẹ̀ má ṣe <laughs> má ṣe kò lè ah, fama alarasul albalag kò lè kò mú jà lọ́wọ́ ẹ̀ ọtí tẹ̀ dá má mú yẹ àṣì má mú ti ah, bisimilá múra sí tọ́lọ́wọ́n ọba fi sọ wípé wà á fúsàhùn kàánú yàgò orí ara wọn ni wọ́n bò sí tó bá wá lọ jẹ́ pé kánú yẹsìlímúnà fúsàhùn tẹ́ bá tún wá wò ẹ rí i pé síkwẹ́ǹsì yẹn níbi gbogbo parí àyà yẹn kò ní dọ́gba mọ́ tẹ́ bá wo bá ṣe ń bá a bọ̀ fakana minal gawi làlàyé tafakkarun kánú yàtìlì mú ọ kò ní ráìm ìwọ náà gbìyànjú jẹ́ kí ó máa parí ewì tó ń ké wá ṣe bẹ́ẹ̀ láàrin bí ìṣẹ́jú márùn-ún kò ní nítumọ̀ mọ́ ṣùgbọ́n wọn bá yóò máa ṣe gbogbo yóò máa parí kul wallahu ahadẹ Allahu sọmadẹ lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahadẹ. bó o bá tiẹ̀ mọ̀ tó o sàn gbọ́ dẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run jára ó dẹ̀ à. kalamuhu qadimu la yamallu istima'uhu. èyí tó fi ṣe á nìyẹn àìníyẹn àwọn ìwé tó kù ni òfin ṣe á. dára bí ẹni kọ́ ẹni tó bá hàtì wọn kọjá de tọ́ha gbogbo ẹ̀ látòkèdè lẹ̀ ṣùgbọ́n kuraani dùn wá kọ́dọ̀ ọmọ tí yóò mọ ibi tí wọ́n kọ́ sí yóò mọ dúró síbẹ̀ wàlàkọ́rẹ́ yà sàrẹ́nà kuraani lè dé fàálímì mọ̀dá ọlọ́láwà láti rọ̀ bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá ní máa yáàdì láàwò fáwọ̀ àlùmọ̀hútàdì. ọlọ́ni ẹ̀yìn mọ́dá ayélujára ẹni tọ́lọ́wọ́n bá bá fi mọ̀nà nìkan náà ni ó mọ̀nà àwa dúpẹ́ tiwa. wàmọ́ yóò bẹ̀rẹ̀ fún wọn bá ti kádàrá àìní mọ̀nà mọ́ irú àwọn ẹni ẹni wọ́n ṣòfò ayé àti tọ̀run kí láǹfààní gbogbo ohun tó kójọ láyé tí ò sí tọ́lọ́ wọn bá ń bẹ̀ ọwọ́ adéwájú ọlọ tẹlẹmíì bá kú èèyàn sì mìírì ẹ wo obituary mi one hundred and fifty years ó tún wá lù bẹ́ẹ̀ ó tún wá tán bẹ́ẹ̀ àyà kan bẹ̀rù suratul Fatir tọ́lọ̀ wọn bá ti ń sọ awalam amẹ́ríkùn. ẹ́ ọlọ́run bá ń sọ láì ẹnu Qur'an ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kèfèrí wípé a fún wọn lẹ́mí gúngùn láyé tábà wá ọlọ́run ọba ọlọ́run ní a máa sọ fún wọn wípé àwọn alámùnà amírìkún ṣé àti ìfún yín lẹ́mí gúngùn débi pé ẹni tó bá fẹ́ ṣe tọ́ ọlọ́run ó tó fún láti ṣe ọlọ́run wàjá akúmù nàfíìrì olùkìlọ̀ sì wá bá yín. ọ̀làmùnà amírùkún lókè lókè lókè. wọ́n yẹ sítọ́rì ìkóná fi àrọ̀ bàná. ọlọ́mọ bá tún lọ sókè. wàlẹ́dínà káfàrú lọ́wọ́. wàlẹ́dínà káfàrú wọ̀lọ́ láwọn tí wọ́n kọ tọ́lọ́run tí wọ́n ò ṣe tọ́lọ́run. làwọn ọ̀rọ̀ jahanna. ọlọ́run níbi tọ́lọ́run ó jà sí tó bá dojọ́ gbé ní dáàlì kìyàmá ó náà nínú náà jahanna. èèyàn lo one twenty years láyé kò sì forí kalẹ̀ fọlọ́run rí ọta bàbá àjẹbùkù ni ìgbà tí ò tún lè rìn mọ́ wọ́n ń gbé e lọ ni wọ́n tún mú wá bá ń lé ọlọ́run ọba ní iná lọ́rọ̀ ó jà sí tó bá jọ pé wà kìámà. ayúkúdọ̀ alẹ́ yìí. ọlọ́run ọba ní ntọ́ fa ayúkúdọ̀ alẹ́ yìí fàyàmú tu. ayúkúdọ̀ alẹ́ yìí fàyàmú tu. wala yukhaffafu wàlá yọkọ́ fàbọ̀ àánú nínú àdáàbìhà. ọlọ́run ọba ní nínú tó wá burú jù nínú ọ̀rọ̀ náà ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà ọlọ́run ọba ní láàyò kúdọ̀ alẹ́ fàyàmùtù ọlọ́run ní bó ti wulẹ̀ kára ó ní ọmọ náà tó ànígbẹ̀mí ẹ̀. wàlá yọkọ́ fàbọ̀ àánú nínú àdáàbìhà. jọ̀mọ́ kò sí bára ṣe nìyàn tó láyé bẹ́ẹ̀ mi bá ti jáde ó ẹnìkan kìnìkan ló ń ṣe ẹ̀ẹ́n kìnìkan ní ro tẹ̀mí bá ti jáde ẹ̀ẹ́nì gbọ́kọ̀ pariwo mọ́ tó bá jẹ́ ní ìkẹ́ ìkẹ́ dénú bó jẹ́ ní ìyà yóò tún lọ pàdé ètò tuntun yẹn lọ. ọlọ́run ní ṣùgbọ́n ẹni tó bá ti wọ ná ẹrẹ́ lomi ìnira ní ìnira mú yóò kọ́ ló ń pahùn ikú yìí ẹ̀ sí yìí lọ torí pé òun ti wá ìfọ̀kànbalẹ̀ ìsinmi síbi ikú ìnira yìí pọ̀ ọlọ́run níbi tó ọmọ náà ṣe wá máa rí nìyẹn kò ní kú torí pé ó ti kú kú èyí tó yẹ kó kú láyé point of death báyìí tó rò pé mi ó jáde tí èèyàn bá tọ́mọ nìyẹn bá tí ìnira bá dẹ̀dẹ̀ point of death ìnira yẹn ti dójú ẹ̀ ẹ wá wo nǹkan ìnira yẹn wà á máa accelerate lọ ni kò ní sí law of diminishing return ń bẹ̀ mọ́ bó ti wulẹ̀ kọ́ mọ́ sí àwọn ìpínlẹ̀ nǹkan bá dé peak ńgbà míì kò ní tó mọ́ ẹ̀rọ mọ́ míì àwọn ọmọ tó máa ń ya yakuya ní skul yẹn tó bá njọ tó bá kọsẹ̀ ẹ̀yà bọ́ síta lóbi jẹ́ pààyàn teachers ẹ má fi ní nàmọ púpọ̀ ẹ má fi kọ́mọ tọmọ mi bá ṣe ẹ má change ẹ ọjọ́ ẹbẹ ẹgbà mẹ́ta péré tó bá tún ṣe nǹkan mi ẹ má nà lẹ́gbà ẹni kò kúnlẹ̀ kó gbé nǹkan ṣùgbọ́n àkọ́kọ́ ẹ̀sẹ̀ tọwọ́kọ́sẹ̀ ọ̀yà ẹ̀gbọ́n síta ẹ fún ní ẹgbà thirty five ọmọ yẹn kọ pé ah ẹjọ sá ẹ gbé e sóyún ẹ gbọ́ thirty five Wa fa fa fa ó pé thirty five ó dìde ó ní ṣe bẹ́ẹ̀ mi náà mo dìde yìí ó rí dọ́kejì ọ̀sẹ̀ wọn ẹ fún ní ẹgbàá twelve oh, àwa ti jẹ thirty five ẹ̀yà ẹ ti train ni ẹ ẹgbàá yẹn kò ní í dùn mọ́ àpèjúwe tó súnmọ́ ẹni tó ń gbẹ bá ń gbẹ ọ gan-an tó bá kọ́kọ́ mu mi ó gbádùn omi yẹn nígbà tó bá gbé kọ́ọ̀pù kalẹ̀ tó bá tó tún mu ẹlẹ́ẹ̀kejì yẹn kò ní dàbí tà kọ́kọ́ mọ́ ni pè ní law of diminishing return yóò máa wálẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ẹni tó wà nínú iná yóò máa ní wálẹ̀ opposite ní tiẹ̀ ìnira yóò máa pọ̀ sí ni. tó. ọ̀rọ̀ ọba ni àní gbẹ̀mí ẹ̀ débi pé yóò wá kú nínú iná jàm èyí tó kéèyàn bẹ̀rù ọlọ́run ṣé n tí ó ṣẹlẹ̀ ọlọmọ sì wà lọmọ naam. wàlá yọkọ fábọ̀ àánú mi náà dábì ha. ọlọ́run ọba ní àní ṣèyá náà ní fúfúyẹ́ fún wọn bó ti wulẹ̀ kó mọ kò ní reduce rárá bó ti wulẹ̀ kó mọ́. bàbá àlíkà náà jẹ̀sí kò lákà fún òun. gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ tọ́lọ́run ọba láyé bá ṣèṣe ní gbogbo wọn nìyẹn ẹnitẹ́ni tó yóò jẹ́ ipòkípò torí kó wà tó bá lè kú lórí kíkọ́ tọ́lọ́hún bá a ṣe ṣe fún wọn nìyẹn. yastarikuna fiha rọ̀. ọlọ́wọ́ bá ní wọ́n wà á mọ yastarikuna fiha ọmọ náà wọ́n wà á mọ pariwo asọ́rìkù yastarikuna fiha wọ́n máa kígbe wọ́n máa pariwo nínú náà wọ́n wà ọlọ́run tí wọ́n ò gbà bọ́lọ́run ní láyé tọ́ba wa dénú náà wà mọ́ ni rọ̀bánà ọlọ́run ọba wa. àkòríjìnà náà mọ́lẹ̀ sọ́ọ́lẹ̀ hàn. ọlọ́run dákun mú wa jáde dá wa padà sáyé ká lọ padà lọ ṣe dáadé èyí tó yẹ ká ṣe tá a ṣe. ẹ gbọ́rọ̀ wọ́n ní ọlọ́run dá wa padà sáyé àti lónìí báyìí. yẹ ká padà sáyé dáadáa tó yẹ ká ṣe nígbà tá a ń bẹ̀lẹ̀ tí wọ́n wí fún wa ká kọ́ ìwọ ọlọ́run dákun jẹ́ ká padà sáyé jẹ́ ká ajẹ́pá wa tá à ń bẹ láyé ń sìn jẹ̀mọ́ àǹfààní ni fún wa o bó bá ti di wẹ́ẹ̀lò ó parí mẹ́jẹ kọ́rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí wọ́n máa sọ pé ọlọ́run dákun kàn fún mi ní a second kódà bó ṣe náfìlà kan péré àwa lè yan náfìlà báyìí a lè gba àwẹ̀ a lè ṣètọrẹ àánú a lè ṣe sọ́dákọ̀ a lè ṣòdodo a lè jìnnà sí jìbìtì àwọn tá a ti ṣe tí ò da lè tọrọ àforíjì ẹ̀mí ló ń bẹ ọlọ́lá wọn wọ̀nyí yẹ́sítẹ́rì kù nàfi àwọn àmà pariwo pé rọ́bà náà ọlọ́run ọba wa. àkùrìjìnà náà mẹ́rin sọ́ọ̀lì àgọ́ ìrọ̀lẹ́dì kùnà náà. ọlọ́run ọba dákun mú wa jáde láàyè tá a wà yìí dá wa padà sáyé ká lọ́ọ́ ṣe dáadáa èyí tó yàtọ̀ sí nǹkan tá a ṣe tẹ́lẹ̀ kí lọ́lọ́wọ́ bó wàá sọ fún wọn. àlànà amírùkún mọ́tàdọ́rọ̀kún mọ́tàdọ́rọ̀. ọlọ́wọ́ bá ní àwàlámù amírùkún ibi tá a fẹ́ mú yóò gan nìyẹn ọlọ́run ní máa sọ fún wa pé à ah, ṣé àti fún ilé mi gúngùn tó ayé wo ló tún fẹ́ padà sí mọ́ ọ̀wá ni a fọ́n ṣẹ́jú kan ó dídí one twenty years ló ọlọ́run lásìkò tó ti tó ṣetán ọlọ́run ọba ó ti kọjá ó ti lò ó waste gbogbo ẹ̀ àwọn kan ń bẹ wasted generation ni wọ́n ọlọ́run kó sọ wá ń bẹ̀ wọ́n á lò sẹ̀mí rádaràda láti lẹ̀ títí ẹ̀mí tún wá gùn lórí ìyapa àṣọ ọlọ́run lórí ṣíṣe ọlọ́run lórí bíba ayé jẹ́ lórí bíba tọmọlàkejì jẹ́ lórí pípọ́mọlàkejì lẹ́kún wọn àjẹjẹkújẹ wọn àmúmúkúmú wọn àṣeṣekúṣe wọn àwùwàkúwà wọn àkówó jẹ wọn àbátọmọlàkejì jẹ wọn àpààyàn wọn àfẹmíṣòfò wọn sì lọ pàdé ọlọ́wọ́n bá wọ́n wà máa sọ pé rẹ ọlọ́run dá wọn padà sáyé káwọn ò lọ tún tó bàjẹ́ ṣe. àkùrẹ́jìnà lámàlú sọ. ọlọ́run wà sọ fún wọn wípé ah, ṣé a ti fún yín lásìkò tó tóbi. àmìrùkùn máa tàdákàrú fi máa tàdákàrú. ọlọ́run ọba ní àsìkò tá a ti fún yẹn tó bá nìkan ṣe àsìkò yẹn náà ti tó naam. waja'akum nadhir. ojoojúmọ́ lẹ ń gbọ́ wá sí. nígbà tẹ̀ ń bẹ láyé àwọn olùkìlọ̀ wá bá yín ẹ wo tọ́lọ́wọ́n bá ti tọ́lọ́wọ́n bá ti gbèjà ń wá sí kí ló wá fẹ́ jà. èyí tó sọ tán gbọ́ ọlọ́mọ èyí tó sọ tán fi ọ́ sí yẹ̀yẹ́ kò síjà fi wọ́n lẹ̀. ọlọ́ni waja'akum nadhir ọlọ́run máa sọ fún wa níjọ́ náà pé ṣe bí ń wá sí wá bá yín ṣèbólùkìlọ̀ wá bá yín. wàlúùkù fàmà lè bọ́ọ̀lì yìí ọlọ́run bó máa sọ fún ẹ pé ẹ máa tọ́ ìyà yẹn wò bẹ́ẹ̀ ẹ máa jẹ́ lọ bẹ́ẹ̀ fama le mi na mi na si ye. kò fama le mi na mi na si ye. ni ẹ máa jẹ̀yà yẹn lọ bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí ó ràn yín ṣe ń kò sẹ́ni tó lè bá wa sọ̀rọ̀ tí ó wà ní ká yín lẹ̀ kò sí onítọ̀ ọlọ́mọ ṣe wálé nìyà jàmáà kì í sọ̀rọ̀ àlá bí ó ṣe rí lọ́lọ́run ṣe sọ yẹn ìgbà tá a ti gbọ́ bí ó ṣe rí nísìnyí kọ́ńkàlùkù yẹrẹ wò áyà tó tún tẹ̀lé inna Allah alimul ghaibi samawati látara àti eléyìí ìyẹn ọlọ́run ọba fi fàáyọ̀ ń bẹ̀ wípé wa man yudlil ká padà sínú suratul A'raf ومن يضلل فأولئك هم الخاسرون يهد الله فهو المهتدي ọlọ́run ọba ní gbogbo ẹni tọ́lọ́run bá fi mọ̀nà ó nìkan ní ó lè ní ó mọ̀nà. ومن يضلل فأولئك هم الخاسرون. gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run ọba tí ò bá kádàrá kádàrá irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn lẹni tí wọ́n ṣòfò láyé wọ́n tún ṣòfò lọ́run láàbí sọ wípé ọba lo two hundred years láyé tó o bá ti ṣe tọ́lọ́ tó bá yẹ pé balabala náà ló lo òfò ayé òfò ọ̀run ni ọlọ́run ọba ni wàlá kọ́dé dara iná lè jahannama kathiran minal jinni wal ins. wàlàkọ́dé dara iná lè jahannama kathiran minal jinni wal ins. ọlọ́run ọba ni iná jahannama tá a dá yẹn wàlàkọ́dé dara iná lè jahannama àwọn ọlọ́run ọba a ti pèsè kalẹ̀ fúnà jáànámà kẹfìrà ọmọnà lè jẹ iná wàlẹ̀ àwọn tó pọ̀ nínú èèyàn àtàlìjànú a ti pèpè àwọn kalẹ̀ pé náà ni wọ́n wọ̀ ọlọmọṣẹ àwọn alọmọ náà ọlọ́run máa sábà dárúkọ àlìjànú kó tó dárúkọ èèyàn wà máa kọ́láktù lè jìnnà wàlẹ̀ ẹ̀ńsà ilẹ̀ alẹ́ àbùdó ni níbi náà ọlọ́run ni wọ́lá kọ́ dára náà kẹfìrà ọ̀hún mí wàlì ínsì ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé àwọn ọ̀rọ̀ tó wáyé lórí ẹ̀ pọ̀ àkọ́kọ́ níbi tí wàmọ́ kàlàkùtò lè jìnnà wàlì ínsà ilà àlẹ́ àbùdùn banulijan àwọn àlìjànú dó ilé ayé ṣáájú ẹ̀dẹ́ èèyàn dídá wọn ó ṣáájú dídá èèyàn àwọn náà kọ́kọ́ lólẹ̀ kádàmù tó wá sọ̀kalẹ̀ síbẹ̀ láwọn mọ̀lẹ́kà fi ń sọ wípé sáwọn tí wọ́n mọ̀ tẹ̀jẹ̀ lẹ̀ tó fẹ́ dá síbẹ̀ torí pé àwọn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́jẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì níbí tọ́lá ọba ti sọ pé wọ́lá kọ́tara náà lìjà ànámọ́ kẹfì ọmọnà lìjínì wàlẹ̀ ẹ̀ǹs nígbà tọ́lá ń fẹ́ sọ̀rọ̀ nípa wípé àníṣe òun ti pa léṣe kalẹ̀ fún náà jahannama àwọn tó pọ̀ nínú àwọn àlìjẹ̀nu àtàwọn èèyàn wọ́n lọ́lọ́wọ́ ọba ti àlìjẹ̀nu síwájú nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ènìyàn tí wọ́n sọnù lé ní ipa tálìjẹ̀nu kó nínú ìgbésí ayé wọn. Hmm. ẹni kọ́ máa bọ̀ níwájú òòsà ó sì sọ̀rọ̀ tán òòṣà sì mírí ah. àlìjànú ni èyí fi gbà fóòṣà ta ló sì lọ́nà ń bẹ̀yẹn àlìjànú ni ìwọ tó fẹ́ wọ́wọ́ àlìjànú máa kó kówó fún ọ láì ṣe nǹkan kan ṣùgbọ́n yóò ní kó pààyàn náà yóò ní kó pàyàwó ẹ kó fọ ọmọ kó fọ ọmọ ọ̀fẹ́ yóò ní kó ṣe yóò ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn àṣírí òtù níjọ́ gbọ́dọ̀ yóò máa túbúlẹ̀ sàrọ́ ì ń dẹ́lómi fi lówó kò ṣeé sọ kò sì sí ní tó fà á ju pé àwọn àlìjẹnú ẹlòmí ń bẹ àlìjẹnú rọlù yóò máa sọ kátàkátà yóò máa ṣe rádaràda àlìjẹnú gba ẹnu ẹlòmí sọ̀rọ̀ ìtọ́lọ́hún sọ yóò máa sọ oríṣiríṣi ọ̀sán yìí kì í ṣe gbogbo ọ̀sán yìí náà làwọn yẹn máa fi kẹ́nu o ẹlẹ́mìíràn gba ọ̀sán irọ́ ni bàbá yẹn fi nǹkan ẹnu ní dún ni kì í ṣe gbogbo ẹ̀ èmi ń bẹ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. àǹjànú ní bẹ́ ń bẹ̀ tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ alálẹ̀ lomiin la wọn ò jó oorun sùn mọ́ alìjànú òjò gbádùn mọ́ ẹlòmíì ọkọ̀ òru òun ló ba tiẹ̀ jẹ́ kò lọ́kọ mọ́ kò rọ́kọ fẹ́ bèlè dàpé yóò bímọ níbi òru alìjànú burúkú ní òjò gbádùn mọ́ ẹlòmíín bá tiẹ̀ débi pé kò í sojú oorun mọ́ bọ́ba dúró lójú ayé gbogbo èèyàn ń tẹ̀yìn orí yóò mọ ní ọ̀dà bẹ́ẹ̀ nìkan wọlé ní kò sẹ́ni tó wọlé ṣùgbọ́n láàárín bíi ìṣẹ́jú márùn-ún yóò di para àwọn yàtọ̀ ẹsẹ̀ lẹ́nu kankan wọlé èèyàn mi ò ló fẹ́ sọ fún ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí jà máa ẹlòmíín sì tara abẹ́dí kèfèrí ẹlòmíì ó padà pàtọ́ lọ́wọ́n ọba tì kò ṣe tọ́lọ́wọ́n ọba mọ́ ìwòsàn gbogbo ẹ̀ sì ń bẹ nínú Islam gbogbo ẹ̀ ìwòsàn ẹ̀ bẹ́ẹ̀ nù islam wọ́n sáré kiri ibi kankan lọ́ra àwọn àfa ṣàlàyé fún wọn wọ́n ṣàlàyé ìlànà súnà fún ọ lérí ẹ̀ àwọn àlìjànú tí wọ́n ń ṣe nípa ipa tálìjànú ń kó lórí ṣíṣe àwọn èèyàn lọ́nà kì í ṣe kékeré bí ṣe ń bẹ fóbìnrin ó ń bẹ fọkùnrin ọkùnrin mi ò ronú pé wọ́n fẹ́ yàwó láyé ó ti lálìjànú burú tí wọ́n máa bá ẹlòmíín bẹ kò bá irun jẹmọ́ rí ó ti bá àrùn jama yóò ti fẹ́ tọdún mẹ́wàá nígbà ọba yóò sì tèyí mọ́lásí tọ́ba ti ṣe Allahu akbar ọkàn rẹ̀ mọ̀ ó ti so ó ti so ìṣó ti jáde yọba tó kó lórí òru yọlọ kò so yọba tó lọ tẹ́lẹ̀ wà láti Allahu akbar ìṣó ti jáde o ìṣó ti jáde o ti kó wáṣíwáṣà àbí mi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí tí wọ́n fi sálámà àrùn kò ní rí jama bá àbí kẹlòmíì ma, nínú ẹ̀mí ẹ̀ oríṣiríṣi lèèyàn máa ń gbọ́ táwọn èèyàn máa ń pè yàn tẹlòmíì ó yọjú sí yàn ẹlòmíì lè sọ pé ọkàn òun sọ fún un pé iná lòun ọwọ́ pé bó ló ṣe mà bẹ́ẹ̀ pé òun òun òun òun rí i pé òun ṣẹlọ ọ̀nà wo ló fi ń ṣẹlọ pé òun rí i pé òun gbọ́ wá sí kan wọ́n ní ká má máa jẹun tẹ́bi ò bá pa wá ìgbà tẹ́bi bá ń pa ni ká tó máa jẹun tí ebi ò bá wá kó bá jẹ tàbí òun sàtún máa jẹun máa jẹun máa jẹun òun wá sàǹsùn kó pé wọ́n lọ́wọ́ òun máa ń ṣe lọ́n báyìí so òun sá kọ̀ǹkúrò rẹ̀ pé iná náà ni òun ó wọ̀ ah oníkódà ah. gbàmí òun ò ní lọ kí wọn tó wọn máa sunkún òun ò ní lè sùn ẹ wà lè jànú mo ní à ah, kọrí inú ní o gbádùn o ah, ò o sì dọ̀rọ̀ ná àlìjànú wọ́n ní aburú púpọ̀ lọ́wọ́ lóbi jẹ́ pé ẹni tó bá ti bá wọn dòwò pọ̀ àwọn náà ni ó bá yẹ̀ jẹ́ ìnáwó kanáà rí jáàlú mínà lè ń sè يعودون برجال من الجن فسادوهم رهقا إنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. Ọlọ́run ń bẹ àwọn kan bẹ nínú àwọn ènìyàn wọ́n ń wá ìrànlọ́wọ́ wọ́n ń wá ìṣọ́rí lọ́sọ́dọ̀ àwọn àlùjànnú ọlọ́run ní wàhálà wọn ò lè dópin. fasadu hum rahmọ. àdánwò tá gbé lọ́dọ̀ àlùjànnú wọ́n bá wọn dìkun ni ẹlòmíín bẹ tó bá múra dáadáa tán tó bá jáde síta wọn sọ fún pé slippers ẹsẹ̀ kan shoe ẹsẹ̀ kejì bó ṣe jáde lónìí nù kò tó bẹ́ẹ̀ bí ó ṣe jáde náà bí wọ́n ṣe ló gbà lé nínú tọ́ba wa bọ́ tàbí wọn hmm, àwọn wòlé ọlọ́run <laughs> wòlé ọlọ́run ṣe máa wọ sílípàsì ẹsẹ̀ kan tí ó wọ oṣù ẹsẹ̀ kejì ah, ah. ẹni tọ́ba ti bá àlìjànú dá nǹkan pọ̀ ìyẹn náà lẹ́ẹ̀fì máa rẹ́ lòmíì àlìjànú ti kó sí la ọmọ tó sàdédé wo ẹgbẹ́ bàbá rẹ̀ tó lóun ó ṣaládàá nǹkan ti wà lára ẹ̀ tí ó máa ranjú kò sí ó lè pààyàn ẹ mọ̀ pé òun nìkan kọ́ mọ́ látara ti ń jẹ látara ti ń mu látara ti ń lò ó ti bálìjànú daṣẹ́ pọ̀ ọlọ́run bá fi wá ní wàlá kọ́dé dára hànà li jahannama kathiran minal jinni wal ins. wàlá kọ́dé dára hànà li jahannama kathiran minal jinni ọlọ́wọ́ bá ní iná jahannama tẹ́ rí yẹn adá ní ti torí ẹ̀ àwọn tó pọ̀ nínú àwọn àlìjànú ọlọ́run ti àlìjànú ṣáájú kó tó wá dárúkọ àwọn èèyàn ọ̀pọ̀ ọ̀pọ̀ ní ó wọbẹ̀ ọlọ́mọṣà wà bẹ́ẹ̀. lahum qulubun la yafqahuna biha. nítorí wípé wọ́n ní làákàyè wọn kì í fi làákàyè wọn ronú kùlùbù níbẹ̀ ọkàn làákàyè ni a fún wọn lọ́pọlọ wọn yìí fi ọpọlọ yẹn ronú ká fi lè mọ̀ pé ó káwọn tẹ̀ láṣẹ ọlọ́run ọba tó dá wọn. walahum a'yunun la yubsiruna biha. bẹ́ẹ̀ sì ni a fún wọn lójú wọn ò fojú yẹn rí iná kì í ṣe pójú wọn fọ́ ṣùgbọ́n ojú yẹn ò ródodo in tí ó ṣe wọn láǹfààní tí wọ́n bá rí báyìí wọ́n kúrò ń bẹ̀ in tí ó ṣàǹfààní ń bẹ̀ ibẹ̀ ni ó gbajúmọ̀. wàláhùn àdánù láyẹ̀sìmáyù nàbí ha. ọlọ́run ọba ni bẹ́ẹ̀ sì ni a fún wọn létí etí wọn ọ̀hún náà láyẹ̀sìmáyù nàbí ha àwọn òfin ti yẹ gbọ́ràn kì í ṣe pé ń sọ ṣùgbọ́n tí èèyàn máa gbọ́ téèyàn mọ̀ ah, ọ̀rọ̀ gidi lélẹ̀ ah, ọ̀rọ̀ ilé yóò da àwọn tí wọ́n fi yẹ̀ wò da yóò dàbí da létí wọn èyí da yóò wọn ìdí ìyàtọ̀ làwọn bá fi sọ pé láyé símọ́hún nàbí há àwọn òfin tí yẹn gbọ́ nǹkan gidi nǹkan burúkú ní ń jọ̀rọ̀ létí tiwọn. wàlàhùn àdánù láyé símọ́hún nàbí há ulaika kalan'ami bal hum adall ulaika humul ghafilun. ọlọ́wọ́n bá ní ulaika kalan'ami ọlọ́run ní gbogbo àwọn yẹn wọn ò yàtọ̀ sẹ́ran. ẹtú wo dọ́lọ̀ fún wọn wí tí lọ́wọ́ sọ pé anaam nǹkan mẹ́ta lábáwá máa ń dà á pè sí albakọrọ màálù tábà ẹ wo màálù yìí ẹ̀rọ bá pè ọ́ náà yóò dùn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àgùntàn bùnsúrú tí yorùbá ń pè ní mèsòrò yorùbá mọ nǹkan yí púpọ̀ <laughs> bùnsúrú làwùjọ ń pè àwùjọ ní ẹ eh, mẹran mèsòrò àbíká pè ní harahara gbogbo àwọn yẹn ló kó sí abẹ́ àlàní àmì ọlọ́run ní gbogbo àwọn yẹn bí wọ́n ṣe lówó tó bí wọ́n ṣe nímọ̀ tó bí wọ́n ṣe lọ́pọlọ tó bí wọ́n ṣe nípò tó bí wọ́n ṣe lọ́lá tó kàlẹ́ àní àá. ìkà kàlà náà mi bá lọ. ọlọ́run ọba ní ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sẹ́ran torí ẹran náà ni kó jí kó jẹun ó parí kó sì gùn yẹ bí ìyá rẹ̀ bá kọjá kó gùn báwọn ṣe ń ṣe náà nìyẹn balẹ̀ wọn mọ àdọ́lù ọlọ́run ní kọ́dà ọ̀rọ̀ tí wọ́n tún burú wọ́n tún sọnù jẹran lọ torí pé tẹ̀ran bá dí olówó ẹran bá ṣe kílẹ̀ ẹran ó ṣe gbàtọ́ lọ́n ń pè ẹ̀yìn ẹ̀yìn ò dáhùn ajẹ́pẹ́ ẹran tún bẹ́tà ẹ̀wọ̀ lọ́n. balẹ̀ ọmọ adọ́lù ọlọ́run ọba láwọn tún sọnù jẹran gan lọ ebi tó lóye ẹran bá pẹran gbà mí ẹran ó tiẹ̀ gbọ́ yóò dáhùn. ọlọ́run ọba ní ọ̀la ẹ̀ka humul ulaika humul ghafilun. gbogbo àwọn tí wọ́n létí tí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n lójú tí wọ́n fi ráwọn àmì ọlọ́run tí wọ́n ní làákàyè tí wọ́n èrònú pọ́lọ̀ ńlọ́yẹ káwọn ó sìn kí wọ́n rí bọ́lọ́run ṣe dá wọn tí wọ́n tún gbà pọ́lọ̀ ńlọ́yẹ káwọn ó máa jọ́sìn fún. ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó bá ń bẹ nínú plane ṣe é rí pilot tó bá wà nínú plane ṣùgbọ́n bó ṣe wàánu pléènì ọkàn rẹ balẹ̀ pilot wà ń bẹ abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn bá ń bẹ nínú chip ò ní rí sẹ́lọ̀ captain tó wà ń bẹ gangan ò lè rí ibi tó wà ṣùgbọ́n ọkàn rẹ balẹ̀ pé ẹnìkan ló ń tù kí ló dé tọkàn rẹ wàá balẹ̀ sọlọ́hún lórí àlámàrí rẹ tó sì mọ̀ pé ó ń bẹ kí ló dé pé ká ronú sí rí ẹ wọ́n ní kó fọkàn balẹ̀ pé Ọlọ́hun ó gbàdúrà rẹ ò tún ní à. Ah! mọ̀ ń bọ̀ ọlọ́run ọdụ ọdún o ẹ gbọ́dọ̀ kọ̀rọ̀ ah, mọ̀ ń bọ̀ ọlọ́run ìyá ọdún ni mọ̀ ń bọ̀ ọlọ́run lè máa lójú ẹsẹ̀ báyìí ṣebí lánàá la kó n bí ta ni kọ́lọ́n kó sọ àdèní jẹ̀mọ́ sọ àdèní àbá àdèní ọ̀yá lójú ẹsẹ̀ àbí lójú ẹ má pòwe ń ọdún ta ló sọ fún ọ ya òwe ń bí ọlọ́run nú bó ṣe wù ní ṣe ń ṣe nǹkan tiẹ̀ ó lè máa bó ṣe ń sọ báyìí kó sì máa rí bẹ́ẹ̀ kò ṣòro fọlọ́run látara àdí eléyìí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ṣètò ọlọ́run ẹran lọ́lọ́run pè wọ́n tí ò mọ ọlọ́run tí ò sọ ọlọ́run nínú ìgbésí ayé ẹ̀ èyíkéyìí tó ní kó nínú owó kó mọ̀ wàá ní nǹkan kan kó jẹ́ tálákùúta tó bá ti lọ́ ọlọ́run ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní gbogbo àwọn wọ̀nyí ọ̀la ẹ̀ka ọ̀húnmọ́ lóòótọ́ jẹ́ pé àwọn ẹni ọlọ́run ni ẹ máa rò pé wọ́n ní ni ṣùgbọ́n halawatul iman adùngbàgbọ́ yẹn yìí máa yó wọn bí wọn ò rí jẹ inú wọn dùn tí wọn bá di pé yimẹ́n ó wà àwọn ń sin lọ́hún ẹ wo iye bí wákàtí tá a ti dẹ́kun kò sí nǹkan tá à ń ṣe ọ̀rọ̀ lọ náà là ń sọ ìyẹn ìdùnnú ni fún yàn ẹlòmíín sì ń bẹ fódìdí ọdún kan irú eléyìí ò lè ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ọdí ọdún mẹ́wàá ò lè tọ́ka sírú eléyìí nínú ìgbésí ayé làwọn fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí èyí tó ṣe fún wa àmọ́ lóore kọ́lọ̀ ń kó sọ wa níbi àpadà sí ibú mọ́jà àkọ́tọ̀ lọ́n rahmatu ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima a gba ìbéèrè naam naam naam naam ó ti yé ìyẹn ti yé tá a tún lórí jazakumullahu khairan ẹ jẹ́ sáyé ẹ jẹ́ dáhùn ẹ̀yìn ṣe é rí bọ́lọ̀ ń ṣe máa ń ṣiṣẹ́ ó ti fún wa láwọn àpèjúwe nǹkan tó pọ̀ tó fi lè yé wa lápèjúwe sìn ṣe é mọ̀ pé ẹ̀yin àtìyàwó yín lè jọjọ sùn sórí bẹ́ẹ̀dì kẹ́ ẹ tún lálàárí nígbà tẹ́ lọ sí Èkó mi rò pọ́dọ̀ yẹn clear tẹ́ ẹ tún jọjọ lè kó tẹ́ ẹ tún jẹun tẹ́ ẹ ṣeré tẹ́ nígbà ẹ lajú lẹ ah ìyá alágbádẹ <laughs> kò sí dọ́lọ́hún ò lè ṣe ọlọ́run rí anabi musa tí ń yẹn nẹ́fìlà lórí ibi ẹ̀gbẹ́ sàárì rẹ̀ gbàdúdúdé sámà òun rí tó ti yọ báyìí bọ́lọ̀ ń ṣe bánabi ṣe sàn náà lórí tó ti yé bí yàrá bá fẹ́ máa tọpinpin àpèjúwe díẹ̀ ni mo fún yẹn wàlíláhi lèmásàlẹ̀ àlà ó tún yí ọlọ́run jù bá ń lọ ànábì tọ́lọ̀ ń sọ fún ó yá ànábì àwọn àtọ́ sọ fún yẹn làbúdà alánàmínà tẹ́sílìm kágbà bẹ́ẹ̀ ni torí pé ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀fà jèjì lọ so èyí ta capacity ọpọlọ wa ó níbi tó ma so kágbà báyẹn bá ànábì ṣe sọ yẹn jazakumullahu khaira number three naam naam naam. naam naam ok so wọlé àbí wọlé tó alhamdulilah wọn lé ẹnìkan ṣe bàtà ó dín mẹ́ta nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó ń ṣe nǹkan oṣù kò gba mẹ́ta ń bẹ̀ táwẹ̀ bá ti lọ tán káwẹ̀ mi ò tó dé kó sáré kó ń gba mẹ́ta ń padà yóò san mẹ́ta yẹn padà Ah ah, ah, ah. ní tó fi lè mú gba twenty seven ní Ramadan àwa ni ó mẹ́ta fún odidi oṣù oṣù kankan ọdún kan ọ̀rọ̀ yìí ò lè wọlé tó ti yóò gbà ni ọkọ rẹ̀ ò sì lè bá gbà tó ti yóò gbà ẹ mọ́ dìfẹ́ǹdì ẹ̀ tó fi lè mú gba twenty seven nínú Ramadan yóò gbà ó lè gbà á. ọlọ́run ó sì rọrùn wa an tasumu khairul lakum naam number five naam. okay okay ẹni tó dúró tẹnìkan sí àwọn abá olóhùn rí náà sí i ní tó fẹ́ sọ yẹn ní kó má sọ gbẹ kò ní ìdí má sọ lọ́tí yé gbà ẹ jẹ́ sọ mo ti mọ̀ ní tó sọ má sọ kò ní ìdí kó sọ lọ́tí yé ọba yìí kódà bó bá lálàá kan tí ò da sẹ́nìkan má lọ sọ fún wa bẹ̀ lọ́hùn pé kọ́lọ́ mọ́jọ ká burú yẹn o kó ṣẹlẹ̀ sẹ́ni tókù tó bá ti lọ sọ fún o ti kó wàhálà bá ṣùgbọ́n táwọn ẹbí ní ká ṣe ni pé kò bẹ̀ lọ́hùn ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ sẹ́ni mọ́jẹ́ tó ti wá báyìí ṣùgbọ́n tó pàlà dáadáa nǹkan dáadáa ló lálàá sí tó ọdẹ jẹ́ ẹni tẹ́ ẹ jẹ́ alásùnmọ́ra pé ah mo lálàá dáadáa báyìí sọ kọ́lọ̀ nǹkan orí bẹ́ẹ̀ sọ ẹ̀yìn ọ̀wọ́lé ṣùgbọ́n ẹni tẹ́ ẹ mọ́ra rí ẹ̀kẹ́ pàdé títì ọwọ́ lòun rí náà sí ọgbẹ́ ẹ má wọrí ẹ má wọrí ẹ sá máa lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ <laughs> so má jẹun sọ kankan tó gbé kó tó jáde o ti ṣàtìkàr ẹlòmíì wà ní orí eh, na ọjọ́ méje pé ah, à nítorí àwọn àdìsí gan ni pé tọba mọ́júmọ́ mọ́rònú pé ó di ìrọ̀lẹ́ tẹ́lẹ̀ kò ní ìdí ọ̀wọ́sẹ̀ ń sọjọ́ méje ọjọ́ méje yẹn tẹ́tù jìnnà <laughs> ànábì ti sọ yẹ pé nínú nínú ọ̀rọ̀ dáadáa pé tọba mọ́júmọ́ mọ́rò pé bóyá ó lè di ìrọ̀lẹ́ tọba ti di ìrọ̀lẹ́ pé ah, ọlọ́mọ mọ̀ tó dúpẹ́ o ó ní ìrọ̀lẹ́ nìyí tọba tó dọ̀la so ìmọ̀ níwọ̀n rìnà sí yàn yẹn oríṣiríṣi àwọn nǹkan ló lè ó lè tibẹ̀ jáde tó ti yé kọ́lọ́nkẹ́ ọ̀la tó bẹ̀rẹ̀ kí kó ṣàánú wa kò sí tó burú a lè ṣàdúà fún ọmọ ìyá wa pé ọlọ́run bá ṣe dáadáa fún ẹni báyìí o ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ ṣùgbọ́n ètò tẹ̀sùn wa èèyàn lè sọ pé lágbájá mẹ́tì mínú àdúrà o kò sí tó burú mbẹ nínú èyí tó tẹ̀sùn wọn nọ̀rọ̀ àwọn àwọn àfáà pọ̀ lérí ẹ̀ àwọn àfáà kan sọ pé ọ̀hún kò lẹ́tọ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù pẹ̀lú ẹ̀rí kò sí tó burú èyàn lè nípa rántí mi nínú àdúrà o so ti wà báyìí so àwọn nǹkan yẹn kò sí nǹkan tí tó burú bẹ́ẹ̀ èyí tó dáa jù ẹ jẹ́ kí gbogbo wa kódà bó ṣe ná fílà méjì lóru ká mọ̀ mọ́ fi gbòòrò wa sùn ṣe ẹ̀rọ lọ́mọ nífẹ̀ẹ́ anábìíní wọ́sọ́lù lẹ́yìnlá wà náà sùn nìyà ìwọ dìde lóru nígbà tí gbogbo èèyàn sùn ọlọ́run ó bi àwọn mọ̀lẹ́kà pé kí ló ń wá tóun ò fi sùn àánú rẹ Ọlọ́run ni wà ààbò rẹ Ọlọ́run ni wà ìkẹ́ rẹ Ọlọ́run ni wà hádà wà ó dàbò sí nábìlà méjì ẹ̀yìn ò jí kò yàn kó tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ wà ní forí kalẹ̀ tọrọ tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọrọ ìṣọ́ tọrọ àbọ̀ Ọlọ́run adkar ni máa ń fi hàn lọ́kàn balẹ̀ sọ àwọn nǹkan yìí ọjọ́ ká gbìyànjú kí ká mójútó ọ̀pọ̀lọpọ̀ àlọ́ nọ́mbà ẹnìkan sì wà lẹ́yìn bẹ́ẹ̀ náà wàhálà sọlá mọ́kàtó. kí ni àmì téèyàn lè fi mọ̀ pé sẹ́tẹ̀ yìí ṣe yìí o àlùbáríkà wà nú ẹ̀ kọ́lọ́n kó fọ àlùbáríkà sínú iṣẹ́ gbogbo wa kọ́lọ́n kó ṣe àná àwọn béèrè <laughs> àkọ́kọ́ gbogbo sẹ́tẹ̀ yìí bá ti ń ṣe tó bá ti ń jẹ́ o máa ráàyè ṣe tọ́lọ́hún àlùbáríkà wà bẹ́ẹ̀ ẹ gbọ́ iṣẹ́ tó ń ṣe tóun ráàyè kírun bẹ́ẹ̀ tóun ráàyè gbọ́ wáàsí bẹ́ẹ̀ tóun ráàyè tọ́lọ́hún tí o sì ń ráàyè jìnnà sí tọ́lọ́hún ọ̀fẹ́ ń bẹ́ẹ̀ àlùbáríkà wà níbi kíni o níbi iṣẹ́ yẹn lẹ́yìn èèyàn ló tó ṣẹ̀ṣẹ̀ kan kó o máa rí jẹ ń bẹ̀ kó o máa rí mu ń bẹ̀ so ti wá báyìí ṣùgbọ́n ojú ọkọ̀ fi wo ni bíyà tó ń ṣe tó mọ́lé tó ń mọ́lẹ̀ ó lè jẹ́ pé jìbìtì nílùú ń bẹ̀ náà kò sá àlùbáríkà ń bẹ̀ so wallahu alam kọ́lọ̀ kó bá àlùbáríkà ṣiṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa naam wa aleykum salaam wa rahmatulah. nínú Islam gbogbo ntọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe lè wọ̀ fún yàn ẹ wọ́n ní má máa jẹ àpò ẹyin odidi náà ni máa jẹ ẹ mi jẹ àyàfi tó bá ṣe pé ń kó ìpalára bá ọ bẹ́ẹ̀ lómi bá jẹ ẹyin yóò palára ó lè ní òun èyí jẹ ẹyin torí wípé kò bá àlàáfíà ara òun mu ẹlòmíì ò lè jẹ́ pé tóun bá ti bu ẹyin òórùn rẹ̀ yẹn ó rìn òun lọ́kàn ṣùgbọ́n má ṣe lè wọ̀ fún ẹlòmíì gbogbo tọ́lọ̀ ń ṣe ní mímọ́ ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe lè wọ̀ fún rẹ̀ ẹni tó wá ṣe pé àwọn nǹkan kan tó ti jẹ́ ńgbà kan wọ́n ní kò gbúdọ̀ jẹ́ nǹkan báyìí kò gbúdọ̀ jẹ́ nǹkan báyìí kò sì ṣe nǹkan yẹn títí tí òfìfì ilẹ̀ ayé lẹ̀ ẹ jẹ́ ká lọ sọ kíní kan kó yé wa èèyàn wa tó bá jáde láyé tá a bá rí wípé ó láwọn kùdìẹ̀kùdìẹ̀ tó fi jáde láyé tí kùdìẹ̀kùdìẹ̀ yẹn kò tó ẹ bọ̀ kì í ṣe kó ṣẹbọ kì í ṣe kó ṣe kófóró ẹ má jẹ́ kákùn ńlá láti máa ṣàdúrà fún Ọlọ́run bá foríjì Ọlọ́run bá yọ́nú sí Ọlọ́run bá kẹ́ tó pé dọ́gbọ́n dàlùkìyàmà bọ́lọ́run bá ní kí bàbá rẹ̀ ọmọ lọ́nu ná inú rẹ̀ ò ní dùn ọ́ kò ní dùn mọ́ ọ́nú torí pé náà yẹn ò ní bẹ lọ́hùn ibò náà là ń gbọ́ bọ́lọ́run ní sàlàyé yìí ò ní bẹ lọ́hùn kéèyàn rẹ̀ kàn wọ̀ ná Ọlọ́run má kàn wọ̀ ná inú rẹ̀ má dùn ẹ̀ dáàdùn òun ẹ wọ́n máa takul ẹ wọ́n máa takul wọ́n dẹ̀ kulé rí ẹ ẹ ṣèbí ṣèbí nánà ni wọ́n wọ̀ a kódà kí bàbá rẹ̀ takul o ó mọ̀ ní ọlọ́run bá ń foríjì ọlọ́run bá ń yọ́nú sí àwọn dáadáa tèmi ń ṣe ọlọ́run máa bá ń fún nípìn bẹ́ẹ̀ kó bá ń foríjì ẹni tá a lè ṣàdúrà fún náà lẹ́ni tó kú sí kèfèrí ẹlẹ́bọ tó jẹ́ káfíà ṣùgbọ́n mùsùlùmí ni ó níbi tó kù sí kùdìẹ̀kùdìẹ̀ tọ̀ kó mọ̀ tọrọ àforíjì fún kọ́lọ́n bọ́ àforíjì torí pé kò sí tó fẹ́ gbà nù pé kò wọná bá a ṣe ń ríra wa báyìí àdúrà tá à ń bẹ lọ́nà kátó jọ pàdé náà àlìjẹ́nà báyìí kọ́lọ́n ọba kò ṣe bẹ́ẹ̀ nígbà bá sọ pé àwọn kan ò ní wà àlìjẹ́nà ẹ̀yin ṣé odò yín tẹ́ bá ti wà àlìjẹ́nà yìí kò lè gbádùn ẹ̀ bá àlìjẹ́nà ṣe fẹ̀ tó tọ́lọ́ ọba lójú gbogbo sámà àtilẹ̀ lọ ẹ wá ń yọ gbogbo àwọn yẹn kó bẹ̀ ẹ̀yin àyìn so irú bẹ́ẹ̀ ká tọrọ àforíjì fúru àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n bá kí kó foríjì wọn. wọ́n ní ìjọ lẹ́tọ̀ fún ọmọbìnrin kó sọ fún ọkọ rẹ̀ gbogbo àwọn mistake tó ti ṣe látẹ̀yìnwá nígbà tọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ níjọ́ tọkọ dé ó ní ẹ sweetheart mo fẹ́ ṣàlàyé fún wa sórí èmi tó ń wo nígbà tí mo wà ní campus ah òun ṣe sìnà òun ṣe gbá Ah. sọ ọ̀rọ̀ ojú ọkùnrin ọkàn rẹ̀ ò ní kó mọ́ o má sọ ọ́ tó ti yé má sọ ọ́ nígbà tí wọ́n fẹ́ bọ̀rọ̀ jẹ́ wípé sọ ọmọ ọ̀gájà tó <laughs> òun lòun kọ́kọ́ ń fẹ́ ah. yóò bàṣẹ jẹ́ ìyìn èèyàn bá ti ṣe rí tó àforíjì èèyàn ò tún gbúdọ̀ tún tú àṣírí òsíta mọ́ àwọn kan ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣe testimony yóò ṣe bọ́ síta òun ti ṣe gbá mm, mm, ìyẹn ò sí nínú Islam kọ́ lóun tó forí jiyàn mm, kódà anábì sọ̀rọ̀ lérí ẹ̀ èyí tó bá ti ṣe sẹ́yìn yẹn tó tóra kù. látara rúùhù náà ni wọ́n ti fayọ̀ ṣùgbọ́n gbà míì àlìjànú làwọn míì máa ń gbèrò wà níyàwó àlìjànú náà máa ń gbèbẹ̀ wọ́n kà gbèrò wà níyàwó tó ti yé tó bá yẹ pé àlìjànú lẹ́ni yẹn mìn àlìjànú ni ṣùgbọ́n rúùhù àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú spiritual things wọ́n máa àwọn lábá máa ń pè ní amúrúnrọ̀ hàní ní tó ní í ṣe pẹ̀lú. ẹ ǹjẹ́ obìnrin tó ti ń jẹ́ orúkọ ọkọ ẹ̀ lẹ́yìn ìgbà tí tó ń jẹ́ orúkọ bàbá ẹ̀ nígbà tó tún mari tó mari tán so lè change ẹ̀ sí orúkọ ọkọ ẹ̀ tó bá pélé yìí náà ni condition tó lè fi ríṣẹ́ bá a ṣe wà yìí tó bá béèrè pé kí ni ìdájọ́ Islam lórí okọ̀ obìnrin okọ̀ bàbẹ́ ud'uhum li abaihim huwa aqsatu indallah torí pé sóò fẹ́ yọ kó nu fámìlì wọn ni ó ṣeé ṣe kó yẹ pé fámìlì bàbá rẹ̀ gan-an ó gbajúmọ̀ ju ọkọ gan lọ gbó kọ̀ọ̀kan lọ lápèjúwe ń kẹ́nìkan jọ́mọ èèyàn ńlá kan kọ́ wá débi kan kó dárúkọ orúkọ òun ni Fatima ọmọ lamarin òun ni ah Allahu Akbar ọmọ lágbádá ni ọ ṣùgbọ́n ọkọ̀ ọkọ̀ lọ́dá ta ló mọ ọkọ̀ so ah torí pé obìnrin lọ́kọ kò yọ kúrò ìdí nìyẹn Islam ò fi kíní yẹn ṣeré orúkọ bàbá rẹ Abdullahi Ogundare o gbúdọ̀ change Ogundare yẹn o tó o bá ti sọ di Olúwadáre o ti kúrò nínú tán bá ń ka ìtàn bọ̀ wọ́n bá ní Muhammad Ogundare Yusuf Ogundare Isaac Ogundare Abdullahi Olúwadare o ìsara wọn mọ́ wọn á yọ ọ́ kó ń bẹ̀ o lè yí orúkọ bàbá bàbá ó kọ tiẹ̀ tẹ́ pé wọ́n sọ ọkọ rẹ ní Ogundare o lè ní Abdullahi ó kọ tiẹ̀ tó bá ti yí lórí tiẹ̀ ọ̀rọ̀ fáwọn ọmọ tí ó máa jẹ́ rẹ̀ islam ò fẹ́ ká yọra wa kúrò nínú líméèjì yẹn torí pé ìtàn ò gbúdọ̀ ìran ò gbúdọ̀ dàpọ̀ tóbìnrin bá wà lọ ilé ọkọ ìyẹn ò sọ pé kọ́mọ̀jì ọkọ bàbá ẹ̀ mọ́ however àwọn nǹkan míì gbà tá a bá fẹ́ kò sí nǹkan tó burú mbẹ̀ bá a ṣe jókòó yìí bá a ṣe pé ó kọ wa kọ́ la ń mọ̀ pé ọ̀fíṣíálì abẹ́ẹ̀kọ́ ẹlòmíì nígbà orúkọ bí n ti ń lò tábàgbà ah brother dikrola abẹ́kọ̀ tẹ́ ẹ bá lọ wo official name ẹ̀ síkírù láìsí dikrola abdulaziz ni yóò fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa lò lọ tọ́ba ní kí lorúkọ ẹ dikrola ẹ lorúkọ rẹ orúkọ bàbá rẹ ni abdulaziz nínú official kìíní abdulaziz dikrola tọ́ba pè ọ́ lẹ́nu iṣẹ́ mr abdulaziz ni àwọn yẹn fún official purposes ni bóyá o fẹ́ ṣiṣẹ́ táwa ni à ó dẹ̀ ló ti má rì orúkọ bàbá ẹ̀ lè òsín tó burú ó lè jẹ́ orúkọ ọkọ ẹ̀ ṣùgbọ́n ìyẹn ò sọ wípé tí ẹ bá ṣe fún official purposes náà bá ní kí ló orúkọ rẹ lónìí orúkọ mi ni Fatima ọmọbìnrin Ibrahim kò sọ báyìí àbí tó bá fẹ́ lò fún official kìíní ló lè sọ pé òun jẹ́ Mrs. sọ́sọ́sọ́ ẹ béèrè question naam. wọ́n lẹ́lòmíì tí wọ́n máa ń bẹ tó máa ń já papọ̀ ìyábọ̀ ọbásanjọ́ yóò forúkọ rẹ̀ yóò fi ṣe ẹ tó bá ti lè ṣe bá náà torúkọ bàbá tó bá tún fi kò sí tó burú náà ń bẹ àlèṣe jámù báwọn kó orúkọ rẹ orúkọ bàbá rẹ kó wá forúkọ kó fọkọ sí so bet bẹ́ẹ̀ yẹn bá wá nínú ìdílé tó láàmì láka èyàn ò ní fẹ́ ká má pè mọ́yà èyàn ò ní fẹ́ ká má pè mọ́yà rárá ọ̀kan náà àwọn àwọn umahat wa kọ́lọ̀ kó ṣe dáadáa fún kọ́lọ̀ kó ṣe bá ṣàlékún dáadáa rẹ̀ ó wá lọ sí state hospital ẹlẹ́yà ni wọn ò wá tètè dá lóhùn wọn sà ń sọ gan rádaràdà nígbà táwọn wá wo orúkọ rẹ̀ wọn wá rí orúkọ rẹ̀ lámarin mímẹ́kọ̀ wọ́n ní ẹjọ́ mímẹ́kẹ́ èwo olóńdó náà ni ṣé kìí ṣe ti gọ́vùnà oníbẹ̀ alájẹ mọ̀ bọ̀ <laughs> ẹ̀ wá jókòó ẹ̀ wá jókòó ẹ̀ jókòó ẹ̀ jókòó ẹ̀ mẹ́tírọ̀ gan ló dìde ṣé kí wọ́n ti mọ̀ wípé wàhálà lè ṣẹlẹ̀ àǹfààní ó kọ́ lẹ́nu inú òbí tó ti jáde ònìyàn so pé èèyàn lọ́kọ kò pa orúkọ bàbẹ̀ kò pa rẹ̀ tó ti yé wa báyìí látàwọn lọ́wọ́ àlọ́. Ah, oníbèrè kan béèrè wípé báwo ni ẹni tó ní ọ́sà tó sì ń fọmọ lọ́mú bó ni ó ṣe san àwẹ̀ rẹ̀ padà ẹni tó ní ọ́sà ọ́sà pín sọ́nà méjì ọ́sà mi ń bẹ̀rẹ̀ pé tó bá ní èèyàn lè gbà wẹ̀ mi ń pé dámọ̀ràn bẹ yóò máa kó bisikíìtì àpòrìn ni ìṣẹ́jú ìṣẹ́jú táwọn máa jẹ nǹkan ọ́sà tó so bẹ́ẹ̀ yẹn bá wá tó jẹ́ kó lè gbàwẹ̀ tó tún wá ń fọ́ ọmọ lọ́mú ṣe é rí fi ẹ̀ẹ̀kan báyìí tọmọ bá fà gbogbo tó wà nù rẹ̀ ó ti kó tán èmi ò mọ o mò ń gbọ́ ni o àtẹ̀gbẹ́lẹ̀ <laughs> so mò ń gbọ́ ni o so tó bá wá rí bẹ́ẹ̀ kẹ́ni yóò fi àwẹ̀ lẹ̀ kó máa ṣe fídíà kó máa bọ́ọ̀yàn kó máa attempt kó n fẹ́ dáwẹ̀ padà tẹ̀kú tó bá lóun fẹ́ dáwẹ̀ yẹn padà ọ̀sà ń bẹ fún tẹ́lẹ̀ so kó ṣe fídíà so hada wallahu alam. ẹni tí èsè mùsùlùmí tó bá fún wa ní nǹkan àwẹ̀ ká fi sínú àá dáadáa. èyàn ó gbà ọsàn tó ń rà ní títì ṣé ọwọ́ mùsùlùmí ló ti rà ṣe ọ̀kọ́kọ́ ń béèrè pé ẹ dákun ṣé mùsùlùmí ni ni nǹkan tó ra ọsàn àbí búrẹ́dì àtàkà tó rà ẹ́ àwọn èèyàn mi ń bẹ́sẹ̀ pé àtúnjẹ ọ̀sìn sínú àti sàwúrì wọ́n máa ń rà ní àwọn lóúnjẹ kan wà pé alẹ́ ni ó dáná lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú mi mùsùlùmí wà ń bẹ ẹni tí èsè mùsùlùmí wà ń bẹ so wọ́n wá wípé ah, àfa ẹ̀kú àwẹ̀ ẹgbọ́sàn yìí ah, ó ṣe o ló ti yẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hada wallahu alam inshallah àdá dúró ń bẹ báyìí tó bá dọ̀la àmà tẹ̀síwájú inshallah ta'ala kọ́lọ̀ nǹkan sọ àjọra lọ wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. آمين وعليكم السلام